وكل بدعة ضلالة وكل ضلالة في النار فالعياذ بالله سبحانه وتعالى نيتي أدوقف الله أشي الصلاة هو النبوة محمد صلى الله عليه وسلم المبعوث رحمة للعالمين النبي الله سبحانه وتعالى tí ó gbé dìde kó lè máa jẹ́ ìkẹ́ àti àánú fún gbogbo àgbáláyé kí a sọ́látù dáma bá wọn ará ilẹ̀ náàbí àti àwọn sàhábà àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alqiyama lẹ́yìn náà mo kí gbogbo àwa ọmọ àyá tí tí a kóra wájọ́ tí a ṣára wájọ́ tí a wá náà gbèrò pé a fẹ́ máa ṣe ìgbélárugẹ fún dáàwà àtàwàṣẹ́dù ọ̀sọ́nà kí Allah subhanahu wa ta'ala bí mannihi wa karamihi wa izzihi wa fadli kí ó ṣe àlékún ìmọ̀ fún ẹnìkọ̀ọ̀kan wa àti àlékún àgbọ́yé gbogbo àwa tí a ń bẹ mí ní bá dáadáa ọ̀dọ́ ló pọ̀ láàrin wa tàbí kí n tẹ̀ ní gbogbo wa náà la fẹ́ dàbí ọ̀dọ́ tí ojú wa dẹ̀ tún jọ bí pé bóyá ilé ẹ̀kọ́ láṣì wà tí a ń bẹ ní bí ẹni tó ń ṣe ń ṣe àbí ẹsì e kẹ lọ́wọ́ ni àbẹ́ni tó ń ṣe àwọn ìgbìyànjú mi náà lọ́wọ́ kí Allah subhanahu wa ta'ala bi mannihi wa karamihi wa 'izzi wa fadlihi kí ó mọ́ ṣàfi gbogbo wa náà ṣe kò ń àdúgbò tí a wà yìí orúkọ àdúgbò yìí tẹ̀ mọ́ ń pa èmi lẹ́ni náà àwọn àlfáà tí wọ́n dẹ̀ mọ́ ń sábà bá mi sọ̀rọ̀ lórí fóònù wọ́n àdíkó dájú pé mi kí sábà orúkọ àdúgbò yìí pé dáadáa akarabanta àbí àhà mọ́hárí pèlé ní alhamdulillah kò jọ mórúkọ haúsá kò jọ mọ́ ti yorùbá náà ní àníbínú ìmórúkọ àdúgbò wa jẹ́ àwọn adáwà mọ́ wá láti gbòrò èkó yẹn wáyé pé àwọn orúkọ kan mọ́ ń fọ́ nì tiwa inú orúkọ tó mọ́ ń fọ́ nì tiwa dáadáa òun àdúgbò yìí náà wà àbí ní abẹ́ mọ̀dákẹ́kẹ́ ní ọ̀ṣun state níbi abẹ́ Allah subhanahu wa ta'ala àti subhanallah ok torí orú ma ń mú ìmì ládùgbò fi dára ti wá aha ok oh epo láì ṣe mọ́ lọ́wọ́ ma'azirata jazakumullahu khairan kí Allah subhanahu wa ta'ala kí ó san oníkàlùkù wa náà ní ẹ̀san olórin ọ̀rọ̀ tí a fẹ́ gbéyẹ̀wò pẹ̀lú ara wa nínú àwọn ọ̀rọ̀ tí ó kàn wá nínú ọ̀rọ̀ ẹ̀sìn wa ó dẹ̀ kàn wá nínú ọ̀rọ̀ dáàwá ó dẹ̀ jẹ́ nínú ọ̀rọ̀ tó ṣe pé a bùkátà sí kí a máa gbéyẹ̀wò dáadáa láwọn àsìkò tí a wà ní pàtàkì jùlọ láàrin tí a a ní láti gbàgbọ́ ọ̀rọ̀ yìí dáadáa nítorí pé àsìkò táwà yìí oríṣiríṣi àwọn ìṣẹ̀lẹ̀ ló ń ṣẹlẹ̀ oríṣiríṣi àwọn ìròyìn ló dẹ̀ ń lọ káàkiri ní ìtújá sí pé a gbọ́dọ̀ gbìyànjú dáadáa ìpé báwo ni àwa ṣe máa là àbí báwo la ṣe máa mórí bọ́ kúrò nínú àwọn fitna tó ń ṣẹlẹ̀ báwo dẹ̀ la ṣe máa mórí bọ́ kúrò nínú àwọn wàhálà tó bá ń ṣẹlẹ̀ ló fi jẹ́ pé ọ̀rọ̀ tí a fẹ́ gbéyẹ̀wò yìí ó kan gbogbo wa dáadáa ó náà ni albid'atu wal mubtadi'un albid'a ìtí wọ́n ní ká discourse pẹ̀lú ara wa albid'a albid'a yorùbá máa tún pé àdádálẹ̀ wal mubtadi'un àti àwọn aládádálẹ̀ albid'a kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ewu wo ló wà níbi bid'a ipò wo ló yẹ kémi àti yíó dẹ́wà pẹ̀lú albid'a tí a bá gbọ́ àgbọ́yé yẹn tán ó máa kú المبتدعون المبتدعون àwọn man al-mubtadi' tàlẹ́ni náà ta máa pè ní oníbídá mata yubadda'u ar-rajul ẹni tó ti jó ní súnnà tẹ́lẹ̀ ìgbà wo gan kí ni ò bá ṣe kí ló lè ṣe ká tó lè sọ pé ni yóò ti di mubtadi' ẹni tàbá rò kó jẹ́ oníbìdà ṣẹgbẹ́ ọ̀tọ̀ ni pé mata yóò bá dàrú rọjò ìgbàwò látòkú yẹ lóníbìdà tàbá pè lóníbìdà kayfa yuta'amal ma'al mubtadi'a bó láti mọ́ ń bá àwọn oníbìdà bó láti mọ́ bá wọn lò ó dà pé àwọn ọ̀rọ̀ tí a fẹ́ discourse ní ọjọ́ ìní rẹ̀ Allah subhanahu wa ta'ala bi mannihi wa karamihi wa fadlihi ọ̀rọ̀ tí ò ní bá ti Allah tí ó ní bá súnna tí ó ní bá manhajjú sálám ọlọ́mọdé kò tẹnu wájáde ní jòkó yìí kalamu ahli ahwa ọ̀rọ̀ àwọn onífẹ́ẹ̀nú wà ahli bid'a ọlọ́run kò gbé wa jìnà sí níbi ìjòkó yìí bákanáà ọ̀rọ̀ tá tún wá fẹ́ discourse yìí mas'ala nítorí pé ó ti wà lójú agbami kan bayna ahli al-ifrad wa bayna ahli at-tafrit ìran méjì ló ń discuss ọ̀rọ̀ al-bid'ah wa mubtadi'un lásìkò táwà yìí àwọn ará àkọ́kọ́ onána wal mufarritun àwọn tí ó pé níbi ọ̀rọ̀ bídá ayẹta sáhàlùn wọ́n fọwọ́ fúfú mú wọ́n dẹ̀ fọwọ́ kékeré mú àwọn ìran kan lórí ọ̀rọ̀ bídá ibi táwọn fi ṣeré àwọn ìran míì lórí ọ̀rọ̀ albídá wal mubtadi'un ghalaw wa afratu wọ́n ṣe àṣejù wọ́n kọjá àlà wa tajawazu al-hudud wọ́n kọjá báńdírì tí ó yẹ dúó sí hátà bí táwọn salaf salih tí gbogbo wa ń ṣe àfità ara wa sí lọ́dọ̀ níbi tí wọ́n gbé ọ̀rọ̀ bídà àdé ẹlòmíì gan ti gbé e débẹ̀ ó dẹ̀ tó ṣe kí ó gbé jù bẹ́ẹ̀ lọ in tó wá kú ni pé báwo la ti fẹ́ maintain balance báwo la ti fẹ́ maintain alwasatiyya fi hadhihi almas'ala ash-sha'ika níbi ọ̀rọ̀ tàbí discourse tẹ́rígbó níbi dọ́à láṣíbí Allah subhanahu wa ta'ala èmi tó rà wípé màmú bá wa sọ́lé ni èyí tí ò kí ṣe ọ̀rọ̀ ah, kalamullah tí ó ṣe kalamu rasulillah tí ó sì nínú súnà ọlọ́kùnṣọ́ ìmí kúrò níbẹ̀ àwa náà táwa náà wá fẹ́ gbọ́ ọlọ́kùnṣọ́ àwa náà kúrò níbi àṣìgbọ́ torí fitna méjì kan tún nìyẹn fitna kan ní tó fẹ́ sọ̀rọ̀ kó lọ sí sọ àbí kó sì kalẹ̀ fitna míì tún ni káwọn tí wọ́n bá fẹ́ gbọ́ náà káwọn náà sì gbọ́ àbí kan sì kí àwọn alfáà nínú Islam tí ó bá ṣe pé ọ̀rọ̀ wọn la mọ́ kó wá láti lè fi define kí ló ń jẹ́ a máa ẹjọ́ ọ̀rọ̀ tó pọ̀ wá a lè mọ́ wá tètè lọ kò o ní pé ọ̀rọ̀ àwọn àfáà nínú Islam ń dalẹ̀ àwọn ọ̀rọ̀ yẹn tí àfá ilé ìbá gbé wá lọ́nà yìí ọ̀nà tí mi nú àwọn ahlul ilm táwọn agbóbi gbé wá àtúnyàtọ̀ definition ẹlòmíì fún bídá ó lè fàyè gbá tó pọ̀ tó ṣe pé àìmọye bídá lẹ́mọ̀ kó sínú ẹ̀ tí ló fi jẹ́ pé láti lè mọ́ lára wa lóògùn púpọ̀ kama kọ́rọ̀ al-hafiz ibn hajar al-asqalani alayhi rahmatullah kama lọ kọ́rọ̀ al-allamah al-barbahari alayhi rahmatullah tàbá gbọ́rọ̀ méjèèjì yí kalẹ̀ tàbá wo bí al-allamah al-barbahari ní sharh sunnah bá wọ́n ṣe define bid'a àti in tí wọ́n pè ní bid'a àtàwọn òròyìn mí ìtọ́bí pé bid'a ẹlòmí ó gbọ́tán báyìí yóò sì sí gbọ́yé yóò sì bẹ̀rẹ̀ sí ní mọ́ torí gbígbà akúrò lè mọ́ kàfàrà àwọn èèyàn tọ́nà ní gbọ́lọ̀ kan fi jùmlá tẹ́lẹ̀ alámatul Barbahari alayhi rahmatullah tán buwá nínú tíra sharh afani Allah wa iyyakum bẹ́ẹ̀ náà tún ní tí ẹ̀ bá tún lọ wó pé à ilé ìjì lágbára jù tí ẹ̀ bá tún lọ jù tọ̀tẹ́ bọ́ ẹ̀rọ́kàs bá tún ráwà àfá mi débi pé definition tí wọ́n fún bídà ó lè fàyè gbá nǹkan tó pọ̀ al-Hafiz ibn Hajar al ọ̀rọ̀ wọn ṣe tó wá ah, tó tọ́ tó yìí ó fẹ́ pọ̀ jù sí báyìí bọ́n ṣe sọ tó dáa tó yìí ó fẹ́ kù sí báyìí a lè bá rọ́nà lọ lákín ká lè fúnra wa ní sinmi ká mọ́ lára wa lóògùn ẹjá padà sínú súnna ká padà sọ́dọ̀ anábùwá muhammad sallallahu alaihi wasallam أذى بوار رفض النبي صلى الله عليه وسلم إكي من أحدث في أمرنا هذا ما ليس من فهو تعريف موجز من عمل عملا كما في رواية ليس عليه أمرنا فهو فهو رد إذن هذا يريحنا كثيرا نبي لشان اللي أفوا مثل مقام adẹ̀ tí wá lọ́kàn balẹ̀ ay man ahadatha fi amrina hadha ma laysa min fa huwa hatta al-mubtada àwọn bídí àtọ́ ti ń bẹ láwùjọ wa gan definition yóò bá wa dá wọn lákẹ́ ṣe àti ìdáwà tí sọ̀rọ̀ bídá nígbà míì ẹlòmíà ni ogbò ẹ̀nà ni bídá bídá ẹ̀ ń pariwo bídá ẹ̀yìn náà dẹ̀ Facebook ṣe Facebook jẹ́ pé adẹ̀ kó jẹ́ sásọ lóòtọ́ ẹ̀yin náà kó jẹ́ sásọ ẹ̀yin náà fa ìlà sásọ yín ráì ẹ̀yin jẹ́ tún wá lo ẹtún gbé nǹkan sójú yín àwọn àkan ní gbogbo jẹ́ẹ̀ṣẹ́ yìí sànẹ́bí ò ṣe gbogbo ẹ̀ so anẹ́bí ò ṣe gbogbo ẹ̀ tó máa bí ṣẹ̀rí yẹn ẹkọ̀ máa fún gbogbo ẹ̀ ní okùn mọ̀ pé gbogbo ẹ̀ ti di gbìdà ṣùgbọ́n ẹ̀rí tàbá ti lo ọ̀rọ̀ anẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam àkọ́kọ́ á tilẹ̀kùn mẹ́ni tó bá fẹ́ ṣe àṣejù lórí ọ̀rọ̀ gbìdà a tó wá tilẹ̀kùn mọ́rú àwọn ní bídá àtàwọn ọdún òtí ẹ̀fẹ́ gbà kẹ́gbẹ́ nǹkan kan ní bídá tribal sallallahu alaihi wasallam yẹn rí ẹ̀bí hadith yẹn man ahadatha fi amrina hada ma laysa min fa huwa rad man ahadatha ẹni bá dá kìíní kan níbi ọ̀rọ̀ ẹ̀sìn wà yìí ìjọba ti ń pè ní amúrù náà tó ti ń pè ní adìyìn tó ẹgbà abẹ́ fi súnmọ́ Allah subhanahu wa ta'ala tàbẹ́ fi wójú lórí Allah subhanahu wa ta'ala ìjọba ti ń pè ní adìyìn ẹni bá fi lè ti dá kinní kan lẹ́nu ẹ̀ látọwọ́ ara ti ẹ̀ máa laysa min ìjọ epo dálẹ̀ yẹn awá padà sínú ẹ̀sìn Ànábì sallallahu alaihi wasallam ní pé irú nǹkan bẹ́ẹ̀ fọ́wọ́ ó tún wá lámọ́lẹ̀ ní hadithi bí nǹkan má fi riwaya ó ní man amila amalan laysa alayhi amruna fahuwa rad ipe anybody tó bá fi lè ṣe kinní kan nínú ẹ̀sìn yìí ó wá ń ṣe nǹkan kan ní tó wá ń ṣe ìyàwó pé ní tó ń ṣe ìdíbo ló wà nínú ẹ̀ ṣínú alkùránì ló wà ní àbínú súnà náà Muhammad sallallahu alaihi wasallam anábi ní irun tẹ́ni yẹn ṣe yẹn tí ó dẹ̀ sí nínú islamu yẹn kí lámá ṣe fọwọ́rọ̀ àádá padà fún náà fahada min ahsani ta'rifat lima yusamma bid'ah tàbá tí wá sí náà pè ní bid'ah in tá then káà lè tètè ríbi lọ tó ríbi táà lọ́jìnà insha Allah ta'ala fi hadha al-majlis ká lè tètè ríbi lọ definition ilé yìí máa fi wá lọ́kàn balẹ̀ pé a jẹ́ pé tí ó máa jẹ́ al-bid'a òun náà ni tá a gbé wọnú ẹ̀sìn tí ó dẹ̀ sí ní ààrẹ ìta ààrẹ ààrẹ huwa al-ishda fi din ilé náà ń pè ní al-ishda ó náà dẹ̀ ní al-bid'a afáàní Allahu wa iyyakum idan ẹni bá fẹ́ mórí bọ́kù nù bídà tí ó fẹ́ ṣe bídà láyé rẹ̀ ọ̀nà tí a fi mórí bọ́ ni pé ayyẹ̀lẹ́tẹ́bì ma wárọ̀dà wáwù sábàtà fil kitabi wa sunnati aw ma alayhi salaful umma ó lẹ́ni tó bá lè dúró pé á ẹ̀sìn tèmi tí mo fẹ́ ṣe yìí ọ̀nà tí màá ma gbàbí ṣe ni pé in tó bá ti rinlẹ̀ nínú kalamullah in tó bá ti rinlẹ̀ nínú súnnà anábì sallallahu alaihi wasallam abórinlẹ̀ ní ìlànà àwọn salaful umma ó nìkan lè mí ó ma bí ṣe ẹ̀sìn ẹni àbí sílọ̀ ni àbábí ṣe gáàdì hàn àbí sílọ̀ ìtàbá fi lè bẹ́bí sí ọlọ́run subhanahu wa ta'ala nínú ta gbọ́dọ̀ kọ́kọ́ rí fún nǹkan náà ó ní àjẹ́lẹ̀ ẹ̀rí wà lórí irùngbà bí kò sẹ́rí lórí ẹ̀ anábì nínú gbà bí anábì ò ní irùngbà irùngbà anábì àádà ní àbí ìbáadà irùngbà tánàbì sallallahu alaihi káfílẹ̀ àádà ní àbí ìbáadà àríwá táa bá ti lè wá kọ lára nábì táa bá ti ṣe bídá ní àbí sọ́nà àríwá hábàwù ìntánpè ní sọ́nà ní tá nábì ṣe tá tẹ̀lé ìntánpè ní bídá ní tó ṣe tí ó dẹ̀ nípìlẹ̀ àníyàn ò bá dá ká abu isra'il Ànábì sallallahu alaihi wasallam Ànábì dénjọ́ kan ó wá rí àbú Israel tó dúó bàtà búrọ́ Israel ma dúó ó dúó sínú ọrùn inú máa dá inú ọrùn ó dúró orí ìdúó orí ìdúó yẹn bolówá wà inú ọrùn wà bẹ́ẹ̀ nìkan kan sọ̀rọ̀ Ànábì sallallahu wá dé ó wá òkú ya tá lélẹ́yìí

oòrùn yẹn tó bá dẹ̀ ti yọ orí òun náà ni oòrùn yẹn máa wọ̀lé lórí ó gbáwẹ̀ ó dẹ̀ tún mẹ́wàá nínú oòrùn ó di mélòó ẹlẹ́ẹ̀kẹta rí Ànábì sallallahu alaihi wasallam ó ní tóun bá dẹ̀ fi máa wà ní ibi tóun wà yìí tóun fẹ́ gbáwẹ̀ tóun máa wà lónú kò ní jòkóó ó di mélòó jọmọ́ aywa ẹlẹ́kẹrin wọ́n ni àrímsùn láàsìlá ó ní pé lẹ́yìn pòhùn òun ma wà nínú oòrùn tó wò dẹ̀ ní bẹ́ẹ̀dà ọlọ́run bá kankan sọ̀rọ̀ yìí tó wò dẹ̀ ní jòkó bákan náà ni pé òun يشفع عنده طيب owó ní bá ẹ̀dá ọlọ́wọ́ ọba àkọ́kọ́ sọ̀rọ̀ àkọ́kọ́ ni bó fẹ́ gbáwẹ̀ àbí ó dẹ̀ ma wà nínú oòrùn ó ní mélòó òun ò dẹ̀ ní jòkó orí ìdúró ni ó ní mélòó báyẹn ẹlẹ́ẹ̀kẹ́rin gọ́ òun ní mẹ́rìnmẹ́rìnṣọ́ fúnra rẹ̀ ló design ẹ̀ àníyàn rẹ̀ dáa àbáníyàn rẹ̀ dáa àníyàn rẹ̀ dáa àbáníyàn rẹ̀ ó dà àwọn ẹ̀yà wa àtàwọn àti wa àtàwọn àbúrò wa tí wọ́n mọ́ ń lọ sí àtàlá túnjọ sunday sunday àníyàn jí náà ní àbáníyàn burúkú náà ní láà kódà ọ̀gọ̀rọ̀ àwọn ẹjí wọ́n ṣe mólì ìdàbí àníyàn kí ni wọ́n ní àníyàn lómi ìdámẹ́ tọ́yì Abu Israel àníyàn rẹ̀ dáa anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam anábì ní ẹlọ bá sọ̀rọ̀ ẹmà òjẹ́ pé àjọ establish tó ń pẹ̀ tánṣẹ́ níbi dáa àti àdẹ̀gbàdẹ̀ kí mọ́mọ́ gbábí dáadànù anábìnrin man ahadatha fi amrina hadha ma laysa min fahuwa man amila amalan laysa alayhi amruna fahuwa ìtàbù israeli ṣe yìí ṣe àṣẹ ànábì mẹ́ lórí ẹ̀ ha láà ẹlẹ́ẹ̀kejì ṣe ànábì ló pàṣẹ rẹ̀ fábù israeli abu israeli ló introduce fún ẹ̀dàwà ànábì ló introduce fún ìdán kọ̀dì ahadatha máa lẹ́ìsá mẹ́rin ẹ máa wò nínú nǹkan mẹ́rin yẹn kò ń ṣe mẹ́rẹ̀ẹ̀rin náà ni ò sínú ẹ̀sìn àwọn èyí tí ò sí nínú ẹ̀sìn náà lànàbí kọ̀ndẹ̀ sallallahu alaihi wasallam alábì ni ẹ sọ fún èyí tó sọ fóun fẹ́ wà nínú oòrùn yẹn o nínú ẹ̀sìn ti wáyé a kì í fi ká dúó nínú oòrùn

anábìrẹ̀ wá sọ fàlìyù tí ma sọ́wọ́mà àwẹ̀ rẹ̀ tó ń gbà yẹn ẹni kò lọ complete àwẹ̀ ìyẹn ni pé kó make sure kó ń gbà wẹ̀ yẹn tí ilẹ̀ bí ṣú náà ká gbà àwẹ̀ tọ̀tọ̀ wọ̀ rẹ̀ láti fi súnmọ́ lọ́hùn ó wà nú ẹ̀sìn wa àbí òsínú ẹ̀sìn wa èyí tó wà nínú ẹ̀sìn tí ó ṣe pé ó jẹ́ nǹkan tó dáadáa lẹ̀ Ànábì sallallahu alaihi wasallam ó kò ń ṣe pé tó bá ti wá gbé kìíní kẹkàlẹ̀ tó bá ti wá ṣàlàyé ẹ̀ fún ẹ ìjá ọmọ jésì ní pé ẹ but àníyàn mi dá náà ẹ after all mú fẹ́ súnmọ́ ní náà ẹlòmíà ní àbọ̀rìṣà ń bẹ̀ pòdìgbà tẹ́ bá bọ̀rìṣà ẹ̀sìn wa yìí ni pé man ahadatha fi amrina hadha ma laysa min fahuwa fawarad aya al-Qur'an wá wà lórí ọ̀rọ̀ yìí Allah subhanahu wa ta'ala sọ fún wa pé اليوم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا سلام آيات وحديثي أجاك لنيرس أوف مايند نبي ربي دعا كوني جاكي أهواني فنوري بيسوا وقبوا أدنيا ما يمامو على olúwa ní al-yawma akmaltu lakum ọjọ́ èní o ẹ̀sìn yín dẹ̀ ṣe fẹ́ ṣe mo ti parí ẹ̀ ẹ bínú ṣé àyà kankan wà ní Qur'an àbí hadith tó sọ fún wa pé ètò bẹ́ ṣe fẹ́ lólé ayé yín àti parí ẹ̀ ṣó wà irú aṣọ tẹ́ gbọ́dọ̀ mọ́ wọnú ayé àti parí ẹ̀ ṣó wà in tó fi àyè lẹ̀ fún ká máa rán oríṣiríṣi aṣọ nìyẹn in tó fi àyè lẹ̀ fún ká máa wọ oríṣiríṣi bàtà nìyẹn in tó fi àyè lẹ̀ fún ká mọ́ kọ́ lé ní oríṣiríṣi ìlànà tó bá wù wá kábi kọ́ ṣẹ̀wé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ilé alámọ̀ ni wọ́n mọ́ ń kọ́ ìsí nǹkan àti nǹkan lé oní blot ṣẹ̀wé pẹ́lú oní pákó wà èmi ti ríbi tí wọ́n ṣe dẹ́kìlẹ̀ báyìí pákó náà fi ṣe pákó pákó ló wà lórí náà tún kọ́ mí lórí pákó àwọn tí wọ́n dẹ̀ ń gbé up tiẹ̀ orí kí náà ó wà lákàrà bátà Masha Allah so ajẹ́gẹ́mì ìdẹ́ mú tuntun wá dádúgbò yìí Masha Allah tọ́yìn ìlànà ìgbé tí ayé ni iye ò pé tó bá tún yábá ọ̀kan bá tún ìvẹ́ǹtì kí ní kan tún mọ́ ṣe lọ tí àwọn pé ìsìn àwọn ẹ̀ kí lórúkọ àwọn kí ní oní agbólúwà yẹn ó láwọn èèyàn tún lò subhanallah ní jẹ́mi àti kàmà rò pé nìbáwọn yóò ní bisikíti kan mọ́ ta bisikíti lásán ni náà ìlànà ìkọ́lé ó dàgbà sókè ẹnìkan ò gbọ́dọ̀ pè kan ní á ah, ilé ìjẹkọ́ ìbídà lélé yóò kò sí bídà ń bẹ̀ẹ̀ torí pé ọ̀rọ̀ kí nìyẹn jẹmọ́ kó kẹ́rẹ̀ sí wà ẹni tó bá kọ́ two bedroom flat àtẹni tó kọ́ mini flat àtẹni tó kọ́ èrú ẹjọ́ èwo náà bí ń sin náà nínú gbogbo ẹ̀ ilé ayé ẹni bó ṣe wù ẹ́ ló ti fẹ́ ṣe ó bá dẹ̀ ṣe wù ẹ́ ló ti fẹ́ gbé ìwọ́gun òdẹ̀lẹ́ tí ládáńgbà tó ń kọ kódà tó lè mú ẹgbà ládáńgbẹ̀ ni pé tó bá lè rí bí wáyú àṣẹ lọ àníyàn mọ́ ti Allah subhanahu wa ta'ala ìtò tó lè àmọ́ yìí tí ọlọ́wọ́ subhanahu wa jẹ́ ká fi kú táǹpẹ̀ ní bídà ó ní àyà ẹ̀rọ ti jẹ́ ká mọ̀ pé al-yawm al-yawma akmaltu lakum dinakum ọlọ́ni ọdún ni o mo ti complete ẹ̀sìn fún yín ẹjọ́ ìtọ́bá ló ti complete ìtọ́bá ló ti pé ó ti wà káàlẹ̀lì tí nǹkan bá máa bá nǹkan yẹn àlékún ní àbá ní àbí àdínkù dẹ̀mú sọ̀rọ̀ mọ́ àdínkù ní àyà kò lè jáde gúnmọ́ tó lọ́lọ́ ti complete already agbé cup kalẹ̀ báyìí cup àbí george àti wá fílì ẹ̀ àti fílì ẹ̀ lómi ó ti wá kún jọ́ọ̀gì tó ti kún yẹn ta bá ń kọ̀ntínú àti máa da omi sí a máa kún sí ní àbí a máa dínkù torí kó ti kún ọ̀rẹ́dì hájẹ́lẹ́ dìí ẹ̀sì yìí ti tẹ́ mi ìbẹ́ kún mọ́ èyí tó bá lọ ń fi kún ìyẹn àkóbá ní àpadà kóbá ìsìn yẹn torí àpadà fa àdínkù ni illa wa naza Allahu min sunnatihim mithlaha wọ́n ní àwọn èèyàn kò ní dábídá kan lẹ̀ ní àdádálẹ̀ kan tó bá ṣe dálẹ̀ báyìí èyí tó jẹ́ súnnà tó yẹ kán máa ṣe amagbápò lọ́wọ́ wọn ni wọ́n alékùn yẹn ò ní wá àti kó dín nǹkan kan ẹ wò ní sọ́láfí Ibrahimiyya súnnà òbídà súnnà ẹgbẹ́ tí mi àti padà sílé wákálọ́mọ́bí àwọn mọ́mí wà àtàwọn dádìwà sọ̀látù ibrahimiyya ni kí ní jẹ́ bẹ́ẹ̀ sọ̀látù ibrahimiyya tó dẹ̀ jẹ́ pé ó yẹ kí wọ́n mọ ká lórí gbogbo sọ̀lá ó yẹ ká mọ ká lórí ìrun wọn mọ tó ń jẹ́ bẹ́ẹ̀ èyí tí ó wá níbẹ̀ tí ó náwà mọ́jù ó dé lẹ́bù pé a sọ́lábí ìbùrọ̀yìmíyà tó dẹ̀ jẹ́ súnnà gan a gbọ́dọ̀ mọ́ kálẹ́yìn fàtíhà hátàrà al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islama dinan afani Allah wa iyyakum kó má wá nínú jẹ́ kí bid'ah kó jọ kó má ra ìjókòó nínú bid'ah yìí wa subhanallah so Allah ẹ̀sìn yẹ́ ti pé ọlọ́tún wani wa atmamtu alaikum ni'mati mo ti parí dara mi lẹ́yìn lórí wa raditu lakum al-islam dinan mo tún wá yọ́nú sí islam fún yín kó máa jẹ́ ẹ̀sìn ọlọ́run ti yọ́nú sí bó ṣe wà yẹn a gbọ́dọ̀ fi nǹkan kan mọ́ ní al-imam فما لم يكن يومئذ دينا níjọ́ tí àyà yẹn ń sọ̀kalẹ̀ tọ́lọ́wọ́n bá sọ pé ní ni mo ti pé ẹ̀sìn ìfún yí in tá a bá wá níjọ́ táyà yẹn sọ̀kalẹ̀ yẹn tí ó bá ti kí ṣe ara ìsìláàmù lọ́jọ́ náà fàlẹ́mìyàkú náà wá di ẹ̀sìn Imam Málíkì ni ó Imam Málíkì tó sì bá wọn ọmọ kí wọn sàhábà Imam Málíkì ẹjọ́ ẹ wá wá sí àsìkò sí ìbáyìí tàbá ní ká mọ́ kà lára àti mọ́ mọ́lìkì alẹ́ rahmatullah a máa mú ọba 1300 years láàrin àwọn àti ẹ̀ tí mọ́ mọ́lìkì bá wá ń sọ ń jọ náà pé ní ìgbà ìjírá sígbà náà gbogbo nẹ́bì járe láyé sígbà náà 100 years yóò lé ní Imam Malik wá ń sọ pé in tí years ago falaniyekú na ààrẹ yóò mọ́ dìínà kò lè díẹ̀ ẹ̀sìn in tí ò bá wá sí lára ìsìláàmù ní 1400 years ago kẹ́yìn kan wá gbé délé ní kẹwàá máa pè ní islam ẹni bá burú dé àbá burú òde àfáàní aláwọ̀ ìyá fún so pẹ̀lú áyà yìí àti hadith yìí mo lérò pé ẹkẹ́ mi àti ilé ti mọ nǹkan tó ń jẹ́ àlùkìdà àbí tí ìyẹwà náà ayò mo fẹ́ mú ọ̀rọ̀ sheikh islam ibn taymiyyah al-harrani alayhi rahmatullah mo fẹ́ ka ọ̀rọ̀ wọn kan torí ọ̀rọ̀ náà ó ṣe àǹfààní púpọ̀ ó dẹ̀ yanjú nǹkan tó pọ̀ nínú ọ̀rọ̀ tí a ń gbé yẹ̀wò kí ọlọ́run subhanahu wa ta'ala kí ó bá wa ṣe rahma rẹ̀ lórí sheikh islam ibn taymiyyah al عليه رحمة الله طيب معذرة هي مبنو شيخ الإسلام ابن تيمية عليه رحمة الله <clears throat> أن العبادات مبناها على الشرع والاتباع العبادات مبناها على الشرع والاتباع أن شريك بنتبات جاكبي جسم تابع بسم الله سبحانه وتعالى مبناها على الشرع

ìpìlẹ̀ alákọ̀ọ́kọ́ anna abudallaha wahdahu la sharika la kó jẹ́ sí àmà joseph allah subhanahu wa ta'ala nìkan ṣoṣo la sharika la tí ò ní lórogún wasani ìkẹlẹ̀ kejì ni pé anna abudahu bima shara'ahu ala lisani rasulih sallallahu alaihi wasallam a ní mọ́ jọ́sìn fún Allah subhanahu wa ta'ala pẹ̀lú ìfẹ́ ti wa pé ìkàtà wà fẹ́ lélẹ̀ wal bid'a a ní mọ́ jọ́sìn fún Allah subhanahu wa ta'ala pẹ̀lú bid'a qala Allah ta'ala olùwàsọ́fà nàbí náà pé ثم جعلناك على شريعة من الأمر فاتبعها ولا تتبع أهواء الذين لا يعلمون الله لنا النبي ثم جعلناك على شريعة أتفيل ريوفيك إلى من الأمر فاتبعها ọ̀nà táa fi ẹ́ sí yẹn ni kí wọ́n náà máa tẹ̀lé Ànábì sallallahu alaihi wasallam wala tattabi' ahwa alladhina la ya'lamun má tẹ̀lé ìfẹ́nú àwọn ẹni tí wọ́n ní mọ̀ pa ìsìn yìí innahum lan yughnu tẹ̀lé ìlànà tá a tọ́lọ̀n bá ń sọ báyìí fánàbí sallallahu alaihi wasallam faman ana wa man an tawani wa zalimi gbana ọlọ́n sọ mi ayọ́ nínú al-Qur'an olóòrùn amláhùn ṣúrọ̀tá ṣọ́rọ̀ ọlọ́run dín ọlọ́ni tán ní àwọn olórogún mi tán mú lẹ́yìn mi ọlọ́run bá ní tán gbé àwọn nǹkan kalẹ̀ fún wọn gẹ́gẹ́ bí ẹ̀sìn mẹ́lẹ̀m yá àzàbí ilá ṣeṣù sáàbì tẹ̀mí rahimahullah wọ́n ni falẹ́ ìsàlẹ̀ ahadin kò tọ́ fún anybody pẹ̀lú àwọn àyàtà àti kàsókè lẹ́kẹ̀ẹ́ àti àwọn hadith yẹn kò tọ́ fún anybody an ya'budu Allah kó a mọ̀ jọ́sìn fún Allah illa bima shara'ahu rasuluhu sallallahu alaihi wasallam tí wà bá jọ́sìn fún Allah ó gbọ́dọ̀ jẹ́ pẹ̀lú nǹkan tá Nabi sallallahu alaihi wasallam wá min wájib in tó bá jọ́nà yàn nínú tá Nabi mú wá ìwọ náà gọ́gọ́ ó gbọ́dọ̀ mú ẹgẹ́ bí ọ̀ràn a ń fi irun gbọ́kalẹ̀ ọ̀rá yẹn ni a ní àkídà tó ládé àfíà ọ̀rá yẹn ni gbogbo àwọn kọta ní tòlá àtọ́lá mú wáyìí ó gbọ́dọ̀ múrú ẹ̀ wá wá mustahab ìta náàbí bá mú wá ní mú pẹ́ ní bá ṣe yóò gba ládá púpọ̀ ẹni tí ó bá ṣe ẹ̀yàn lè mọ́ kọ ẹ̀ṣẹ̀ kalẹ̀ fún bóyá bí àárín pákò ní gbogbo àsìkò àlùwàlá àárín pákò ní gbogbo àsìkò orun a ní sunnatun mustahabba ìwọ náà gbọdọ̀ gbáàbẹ̀ ní sunnatun mustahabba la na'buduhu bil umuri al mubtada'a àwọn tó bá ṣe báwọn èèyàn gbé kalẹ̀ náà gbọ́dọ̀ mọ́ bí ó jẹ́sùn Allah subhanahu wa ta'ala tó tó wá tẹ̀síwájú wọ́n ni wa laysa li ahadin kò tọ́ fún a ní máa lọ ṣe hajj ká máa lọ tọ̀wáfù bìkan ẹ̀yàfi ilé Allah subhanahu wa ta'ala wala yatawakkalu illa ala Allah a ní máa gbára ní ìgbẹ̀kan ẹ̀yàfi Allah subhanahu wa ta'ala wala yakhafu illa Allah a ní bẹ̀rù anybody ẹ̀yàfi Allah wala yunziru illa lillah a ní dẹ̀jẹ̀ fún kankan ẹ̀yàfi Allah wala yahlifu illa billah a dẹ̀ ní búra a ní pẹ̀lú Allah subhanahu wa ta'ala ìparí ọlọ́ni faman kana yarju liqa'a rabbih falya'mal 'amalan salihan wa la yushrik bi'ibadati rabbih gbogbo ọ̀ṣọ́ islam kèmí àṣọ́látẹ̀kan rẹ̀ gbogbo ọ̀tọ́ ṣọ́látẹ̀kan ìtumọ̀ rẹ̀ áyà yìí ọlọ́ni faman kana yarju liqa'a rabbih ẹnikẹ́ni tó bá ràn kan pé òun fẹ́ pàdé Allah níjọ́ kan iná àti ìgbọ̀rọ̀ bẹ̀rù Allah subhanahu wa ta'ala wọ́n tó wáyé kó fẹ́ pàdé Ọlọ́run ní ọjọ́ kan anábìnrin Allah subhanahu wa ta'ala ní pé falya'mal 'amalan saliha iṣẹ́ tí a bá ṣe gbọdọ̀ jẹ́ iṣẹ́ tó dáa mama ana falya'mal amalan saliha ay falya'mal amalan muwafiqan lis-sunnah muwafiqan lis-sunnah iṣẹ́ rere tí èèyàn máa ń ṣe òun ni iṣẹ́ tó ṣe déédéé ìdánilẹ́sọ̀lá àṣàlá wọ́n tẹ̀lé eh, àwọn bàbá wa kan wá sọ báyìí àwọn bàbá kan wá sọ pé àwọn bàbá kan wá gbé kalẹ̀ báwọn bàbá yẹn ṣe wá mọ́ ń ṣe àgbọ̀dọ̀ wá kúrò nílànà àwọn bàbá yẹn hádà ní ìsẹ̀ islam islam tó bẹ́ ṣe tó nìyẹn ọmọ ní pé muwafiqan lis-sunnah iṣẹ́ gbọ́dọ̀ ṣe déédé súnnà wala ahada iṣẹ́ ìgbọ́rọ̀ tó wá ní tawhid ó gbọ́rọ̀ jẹ́ pé torí tí Allah subhanahu wa ta'ala nìkan ṣoṣo ni wà ní ṣe bil ikhlas bil ikhlas so in tó tàbá ti ṣe ìbáadà àwọn kan ní ìjìyàn láwọn ọmọ ṣó kí ikhlas kó wà mẹ́ kó jẹ́ pé torí tí Allah subhanahu wa ta'ala kíṣẹ́ wá ṣe déédéé bá Ànábì sallallahu alaihi wasallam ṣe ṣe kó ṣe déédéé bá àwọn sọ̀hábí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam bí wọ́n ṣe ṣe torí gbọ́nà ọba subhanahu wa ta'ala rẹ̀kọ́mẹ́ndì wọn fún wa tó bí ẹ́ sí ìtawà náà bá fẹ́ ṣe agbọ́dọ̀ mọ́ gbé ànábì kalẹ̀ ìyẹn lábí lè rí bí mórígbọ́ kò nù bídà ọlọ́run kó sóèmí àti kò nù bídà ọlọ́run mọ́ síwá lọ́nù bídà má kí bídà má jẹ́ kó rá wọnú ẹrù wa tábà tí wá gbàgbọ́ yìí tó ń pè ní bídà بهذا البيان المختصر تمي عتين ده سين رو pé gbogbo tá bá fẹ́ máa ṣe a fẹ́ kó máa ṣe déédé sunna a fẹ́ kó máa ṣe déédé tí Allah subhanahu wa ta'ala tó bá mú wá kó dẹ̀ máa ṣe déédé in kana bi sallallahu alaihi wasallam tó na bá mú wá agbọ́dọ̀ gbàgbọ́ ye kini kan tẹ́rínú tánà wà lọ́wọ́ lórí ẹ̀ ayà kanáà ti júwé ẹ̀ fún wa Allah subhanahu wa ta'ala sọ pé laqad kana lakum fi rasulillah uswatun hasana laqad kana lakum fi rasulillah uswatun liman kana yarju Allah wal yawm al akhir wa dhakara Allah en tó bá rí tí ó máa pàdé Allah ní jọ́ akhirah èmi àti ti gboro mo rántí ọjọ́ yẹn gan tí a sì máa dúwájú Allah subhanahu wa ta'ala tó bá tún wá rí tí Allah ẹ ṣé nǹkan ló ń tẹ̀lé yẹn kò defend yẹn o àwọn ènìyàn máa tanra wọn ọgbọ̀ àwa àṣà irọ́ làwà wọ́n tó agbọ́ ojú ọ̀nà Abul Hasan al-Ash'ari làwa ń tẹ̀lé subhanallah àwa Maturidiyya làwa kí ló ní tó lè mọ́ pèrè tó lẹ́rẹ̀ máa Nabi sallallahu alaihi wasallam gbàtọ́rọ̀ ma sọ fún ẹ́sùn lúwá ní pé laqad kana lakum fi rasulillah kódà yóò gbọ́dọ̀ lọ́pùn fẹ́ شيخنا محمد ناصر الدين الباني عليه رحمة الله المحدث المجدد أنا نسأل أمريكا يعني لا تكونوا ألبانيين سبحان الله لا تكونوا ألبانيين أنا أريدكم خيرا من الألباني أنا أريدكم خيرا من الألباني لا تكونوا ألبانيين أني أمجي جاء ألباني كلا ألباني تعصوا ẹlòmí ọ̀nà ń pariwo súnà súnà gbogbo súnà rẹ̀ òpin ẹ̀ báyìí mọ́lódé albani rádìí kọ́lá albani ìtàkàlá ìdàwó abẹ́rẹ́ ìsẹ̀ súnà ìgbàtọ́lọ̀ máa rẹ̀kọ́mẹ́rì fún alákọ̀dìkáàrẹ̀ lákùn fi kò sọ pé lákọ̀dìkáàrẹ̀ lákùn fi albani uswatun kò sọ bẹ́ẹ̀ fún wa in tó sọ fún wa ní pé lákọ̀dìkáàrẹ̀ lákùn fi rasulullahi wal mi'yar annabi ni mi'yar ó lọ sun wọn dágbọn everybody tó ṣe kọlbani alẹ́ rahmatullah àwọn ganin ń sọ yẹ pé la takunu albani yìí má jẹ́ albani ìdá albani bá ti sọ tó bá ti ṣe bá fún lọ ṣe bá fún bọ̀ báyìí tó bá ti rọ albani báyìí ìdá àmọ̀dọ̀ ìdá يعني وقال الباني انتهى كلامه سبحان الله الباني كما زعموا يقول انا اريدكم خيرا من الالباني ana uridukum khayran min al-albani wọ́n ní èmi fẹ́ kẹ́ lóore ju èmi albani gan lọ mo fẹ́ kẹ́ jẹ́ ni ọlọ́run ju èmi albani gan lọ mo fẹ́ kẹ́ ṣe súnà ju èmi albani gan lọ mo fẹ́ kẹ́ ní ìmọ̀ ju èmi albani gan lọ la takunu albaniyin ana uridukum khayran min al-albani so tó bá ti wá rí bẹ́ẹ̀ ìwọ ní súnà ò náà gbọ́dọ̀ attach ara ẹ̀ mẹ́nibọ́dì ó ní ọba tí attach ara ẹ̀ mẹ́nibọ́dì kò yàtọ̀ sáwọn oníbídà wà alul ahwa ẹwọ tó ń ṣẹlẹ̀ lórí islam ilẹ̀ yorùbá ní ti káàkiri àdára wọn fúlò social media dáadáa ẹni pé ariwo tó ń lọ báyìí máraka ńlá kan ń ṣẹlẹ̀ àwọn kan bìlìbù pé wọ́n fẹ́ bá sí àwọn bàbá àwọn jẹ́ ààdẹ̀ nígbà iláyè bá sí àwọn bàbá wa jẹ́ kí ní sí àwọn bàbá wọn tó ń sọ jálàbí nánkàlí nǹkankan tọmọ ní fátíà kan ní fátíà alálùbáríkà ìtọ́pìdí pé kí àwọn bá tẹ́ ń bàjẹ́ nìyẹn náà èyí tó pè ní fátíà alálùbáríkà ya kàmá bèèrè kwẹ́sàn ẹ̀yọ̀ kan lọ́wọ́ ẹ̀ kí ẹmọ fátíà alálùbáríkà mi alámúdù lillahi rabbil kò sí tajwid kò sí tartil kò sí kankan níwọ̀n àwọn bàbá tí wọ́n dẹ̀ ń sọ ń gbà ẹ bí effort àwọn bàbá yẹn ṣe mọ láyé ṣe kí tó kù ni pé

ó wá rí ìdágbọ̀rọ̀ mọ́ tí ní ìdó pè ní ìrọ̀ ìdó pè ní aláàpẹ́ ìyíta ní ìtọ́ alálùbáríkà yẹn àwọn bàbá yẹn táwọn láníyàn tó dá lóbi tàbí pé bárọ́kà wọ́ o kò ń ṣe ìkàrùkà tí wọ́n kà yẹn ní bárọ́kà bọ́ àìní pé òkè ìtàkùnlọ́ mọ́sátà àtún bágbára wọn ṣe mọ́ nígbà yẹn náà ìwọ agbára tí ẹ ti wá débi kó kábi tẹ̀jú wọ́n wá ní wọn náà ká ìtẹ̀rẹ̀tì láti tẹ̀jú ìrìn ọlá fi tadabbur pé àní ìtẹ́ǹkà yẹn ni òbẹ́ka a máa ní bọ̀ sí tọ́lọ̀ sọ fún wa ní pé laqad kana lakum fi rasulillah uswatun hasana ẹni wá ti fẹ́ sí ìrùkú rí bídá mọ́ àtàkì ààrẹ mọ́ anybody káyìnà mọ̀nkànà káyìnà mọ̀nkànà لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله وذكر الله كثيرا ọlọ́run kó ṣe ní rọrùn fún èmi àti yín so tàbẹ́ ṣe islam tó yanjú tàbẹ́ ṣe islam tó yíkoro tàbẹ́ ṣe islam bó ṣe yẹ ká ṣe àwọn ẹni tàà ma mú ní aláwò kọ́ṣe tààdẹ̀ ma mú ní olùtẹ̀lé àdọ́bùwa muhammad sallallahu alaihi wasallam àti àwọn sahaba radwanullahi alaihim bimithli ma amantum bihi faqad ihtadaw Allah subhanahu wa ta'ala qala in amanu oníkálá àwọn èèyàn àwọn yahudi nasara ahlul kitab àti àwọn mushrikun tó ń bẹ ní Mẹ́kà káná bá lọ nígbàgbọ́ bimithli ma amantum bihi irú gbàgbọ́ tẹ́yìn sàhábà yìí ní ni faqad ihtadaw wọ́n ti mọ́ná àmọ́tàbá yarí báwọn ò ní tẹ̀lé lánàá yìí sàhábà fa innahum fi shiqaq wọ́n máa kọ̀ntínú àti máa yapa ẹnu ilé asọlé ilé asọlé ilé asọlé ìgbà táwọn èèyàn bí ìlànà ọsàn ha bá kalẹ̀ lẹ́nì kí ló ṣẹlẹ̀ sí wa ẹ̀yàmọ́ ìdá mùsùlùmí ti dì lórí ìjẹyọ kan péré ilé asọba ilé asọba ilé asọba afá ni aláwọ̀ ìyá ilé ìní albeda ẹwà rí bídà báwo la ṣe máa ń a máa ń sáfún a máa ń ṣe kí a máa a mọ́ ń sá fún bídá ní o àfi tó bá tí mọ̀ kó jẹ́ bídá iná tó bá ti gbọ́ pé bídá ní kí ní sá fún kan náà torí pé gbogbo aburú tó lè múyàn jìnà sí orí alkiyama kò ní bídá anabi sallallahu alaihi wasallam ó ní fa inna kulla bid'atin muhdathatin bid'ah wa kulla bid'atin dalalah gbogbo tó ti ń pè ní bídá fi dín nínú ẹ̀sìn kí ní ọ̀yẹ́ jọmọ́ dọ́láàlà ìṣìnà ní mọ́wùlẹ̀ mọ́ ṣe tàwí àkàní bídá àtún hassan èṣì hassana ìbìdá iná bídá al'asùn ìbìdá na aṣar aburú ni oye jomo dolaala isina ni lọ́wùlẹ̀ mo se tawi akani bida atun hassan ṣe hassana náà fi bida alasun ibida na bida so kò lè sí kairu kankan mẹ́ débi tàwá jẹ́ bid'a wa kulla bid'atin fi din wọ́n ṣe níbi ọ̀rọ̀ lé ayé wa tó ló ti yanjú ẹ̀bí tààrí iman ahadasa fi so ahadasa tó bá ti wá ní pé fa inna kulla muhdasa tí muhdasa tí náà ní kíni jama ahadasa tó dẹ̀ sọ fi máa fi gbogbo táwọn èèyàn kan bá gbé kalẹ̀ nínú ẹ̀sìn wa ìkíní yóò máa jẹ́ bídà ọkùnlá bídà á ti dọ̀láàlà gbogbo orú àwọn àdádálẹ̀ bá ìṣìnà wa nù nínú àwọn aburú táwọn àlùfáà wa máa ń discuss tó wá wà ní bídà ní pé nítorí pé bídà àwọn fi lẹ́mẹ́sìn ẹni tí ń bá ń ṣe wọ́n ibẹ̀ fi lẹ́bọ̀rọ̀ làwọn àti mọ́sọ̀ kí nìkan pé oníbídà burú ju ẹlẹ́ṣẹ̀ lásán oníbídà àbíká níbídà ó burú ju ẹ̀ṣẹ̀ lásán bídà ó burú ju zìnà lọ bídà ó burú ju tẹ́tẹ́ lọ bídà ó burú ju ọtí lọ tó rẹ́ ní ọlọ́tí onítẹ́tẹ́ ohun tó mọ̀ ríra rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀daràn níwájú <laughs> albida tó láyé sáàbù mi náà ọgbọ̀rọ̀ ẹni tó ń ṣe bídà àpò kí n túbá kò mẹ́ tó ló bìlì pé òun gba dáadáa tí ò bá jẹ́ bẹ́ẹ̀ lẹ́wọ́ lọ́tàwọn àṣáyìrọ̀ sí mẹ́ ẹni tó gbé kalabul hasan al-ashari alayhi rahmatullah òun ti túbá kò mẹ́ ta ni ó gbé kalẹ̀ ti túbá àwọn ìkẹ́dẹ̀ ẹwà wo ẹgbẹ́sẹ̀ iṣẹ́ Islam Ibn Taymiyyah al-Harrani alayhi rahmatullah láti ogun tí Ibn Taymiyyah bá wọn jàǹjọ́ náà tọ́lọ́ ń tètè iṣẹ́ egungun wọn lè ní àárọ̀ àwọn àṣàírò yìí mọ́gbòrí trísọ́bìlì nǹkan táwọn ń ṣe yẹn kí náà pé sí ló fi jẹ́ oníbídíà ò lè tán lórí ilẹ̀ àrọ́gbọ́dá àwọn àti wọ́n tó wọ́n mọ́ gbé náà àmọ́ kí láàpẹ̀ wọ́n sọ́ra pẹ̀lú wọn ni pé a ní gbogbo bọ́ṣà àti jẹ́ bídà ìwọ́n mọ̀ sí kí ni jọmọ́ jìnà sí anábọ̀ Muhammad sallallahu alaihi wọ́n tó bá ti gbọ́gbé ìdàlùkìyàwó ṣáwòd omi àbàtà nẹ́bì tán ni yóò fùfú ju lábàmì lọ yóò sì dojú oyin lọ na iṣẹ́ ríba mínú láyẹ́zùmáwò abẹ́dá ẹnikẹ́ni tó bá ilé mú nínú ṣáwòdù ànẹ́bì sallallahu alaihi wasallam kò tún gbẹ̀ǹgbẹ̀ mọ́láyé subhanallah tó bá dìgbà débi àbàtà yẹn tí gbogbo a bá tàbá débi odò àbàtà yìí tàbá tí wá fẹ́ mọ́ mú àdẹ́bùsọ̀lọ́wà sálám náà ni a lè jù wá níbi tàbá ti fẹ́ ní ká mọ́ mú omi àwọn màláìkà tí pé hún gbé lágún ṣídá láyé àsónàlọ́wà máa amára ọmọ ẹfà alúnà máa yí umaru ọmọ máa lé àwọn ìyẹ̀kẹ́ padà ashabi ummati ummati bi ah àwọn tẹ́ ń lé padà yìí àwọn alìúmọ̀ mi ni wọ́n àwọn ọmọlẹ́yìn mi ni wọ́n àwọn tèmi ni wọ́n ẹbí wọ́n lẹ àwọn màláíkà ọmọ asọ́bá náà ke innaka ma ahadathu ba'dak innaka la ma ahadathu ilé àdábì wọ́n kàn rí wọn gbá àlúmẹ̀ ni wọ́n fáìn àlúmẹ̀ ni wọ́n àmọ́gbà tí wọ́n lọ tán iwó máa dá dálẹ̀ tẹ́ padà dálẹ̀ sínú ìsìláàmù tó fílẹ̀ fún wọn àfáàní aláwọ̀ ìyàtọ̀ so aburú tó ń bẹ níbi bídá nìyẹn ahánà èèyàn kúrò níbi àwọn orejọ́ ń gbé nà kìyàmù tó yẹ́ pèrè ọmọ ìyá mi nínú islam gbogbo bí tọ́lọ̀ bá ní kó ní kálukú wá ti mọ́ gbọ́ àti gbogbo àwọn atájọ́ ń gbọ́ra wà yìí náà in tí ò bá ti sí nínú introduce kìnnìkan sí ẹ̀kan bèrè lọ́wọ́ wọn ni pé introduce ṣó ó dẹ̀ wà nínú islam

man amila amalan laysa alayhi amruna fa huwa so ẹ̀sìn la nabi nso pa èmi wá dé bila white àbí bila tajia wa ah anabi o de de ṣé ẹ̀sìn ni bila tajia ni àbí báwo eh anabi o wa ko je so ṣé ẹ̀sìn ni aṣọ ni àbí báwo but mo be kiru bó ṣe kí gẹ́lẹ́ ni mo ro ṣe kíni jama ni mo ro irú àwọn ìrun tó bá kí ni mo dẹ̀ gbọ́dọ̀ kí ló jẹ́ kí níbi gbogbo àwọn ìbádà yẹn lànàbì tún máa ń fún wa ní ọ̀rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ lórí ẹ̀ ìbá tó débi ọ̀rọ̀ sọ́lá ó kama ra'aytumuni ṣẹbẹ́ kí wà bí bẹ́ẹ̀ ṣe rí bí mo ṣe ń kí ó ní kí ó débi ọ̀rọ̀ hajj ó ní Allah subhanahu wa ta'ala jẹ́ kó yóò gbọ́ àdúgbà in tí ba ti sí nínú a nẹ́bí sallallahu alaihi wasallam a ma àwọn sálàfù lórí àwọn sàhábà rẹ̀dùwánàlá àríyìn a máa fi ọta àwọn sàhábà bá ń ṣe lápòjúwẹ̀ a nẹ́bí sallallahu alaihi wasallam mọ́ ń pa ẹ̀ àmá àwọn sàhábà rẹ̀dùwánàlá àríyìn wọ́n ba lọ́wọ́ wọn irú nǹkan bẹ́ẹ̀ ìyẹn làwọn bídá mi mọ́sáájú lábẹ́ ọ̀rọ̀ al-Qur'an kápó Qur'an jọ ẹ̀sìn lábí protect ní àbọ̀rọ̀ lé ayé ẹ̀sìn wọ́n ni ṣùgbọ́n ibi ọdún ní tó bá ti jẹ́ kọ́nàdálẹ̀ nínú ọ̀rọ̀ ẹ̀sìn a ní àbá àbárẹ̀ balẹ̀ àkọ́kọ́ ẹgbẹ́ kí ní kẹ́lẹ́ al-maslahatu al-mursala níbẹ̀rẹ̀ wọn kọ́ ní khilaf ẹnu wọn padà wá kò lórí àbẹ́nu wọn padà kò lórí ẹ̀ tẹ́nu wọn bá ti kò lórí ọ̀rọ̀ ìwọ gbàgbé ti ẹ ẹnu àwọn ẹni tó kò yán àwọn ẹni ìmọ̀nà àwọn ẹni yọ́nà Allah subhanahu wa ta'ala àmọ́ torí táwọn oníbídá àti àbẹ́ṣe bídá wọ́n wá mọ́ wá bọ́ ṣe fẹ́ sásábé àwọn nǹkan kọ̀ọ̀kan tán bá rí táwọn míì ṣe kí Allah subhanahu wa ta'ala kúmọ́sà ṣẹ́ nìkọ̀ọ̀kan ẹwà ní méjì tàbí gbọdọ̀ gbọ́ àgbọ̀ yìí méjèèjì a ní bid'atun mukaffira a sì ní bid'atun mufassiqa bid'atun mukaffira wa bid'atun mufassiqa albid'atul mukaffira ìyẹn ni bídá àti yóò sọ èèyàn di kèfèrí bídá ni ó àmọ́ yóò sọ ní bí kèfèrí irú bídá àwọn nìyẹn ó ní bídá tó ṣe pé a fẹ́ gbé wọnú ẹ̀sìn a fẹ́ gbé wọnú ẹ̀sìn a fẹ́ kàákún ara ẹ̀sìn ìgbàta padà tó wá rí ta fẹ́ gbé wọnú ẹ̀sìn yẹn gan ó wà lọ́rọ̀ ìjẹ́ pé kúfùrù fún àrídájọ́ ẹ̀ irú ẹ tó bá ń ṣe irú eléyìí òun ti kúrò lọ́dínárì òdíbídá bídá tóun ṣe yẹn ó ti ẹ̀ ti tọ́kù òní kókàn ṣe ordinary àdáadáa lẹ̀ ó ti sọ di ẹni tí ò kìí ṣe mùsùlùmí ìyẹn náà pè ní bídá àtún mùkáfẹ́ra ẹwọ àwọn àfáà tí wọ́n mọ́ ń tẹ̀ ẹ̀pẹ̀ kí ni wọ́n fi wájọ mọ́ ìmọ̀ kọ̀kọ̀ ìsìmọ̀ wádìí ìmọ̀ kọ̀kọ̀ kúfù iṣẹ́ kẹfẹ́rí tí ẹni tó bá gbẹ́rù yẹn wọnú ẹ̀ṣẹ̀ pé ní subhanallah ó ti ní tọ́ti gbé wọnú islam táwọn àwọn tí wọ́n ń tẹ ẹ̀pẹ̀ tí wọ́n tún ti ń dìfẹ́ndì ẹ̀ pé ó wà lára islam hadhihi bid'atun mukaffira ìwé ní ìhúsọ yẹn ní kèfèrí àwọn àlùfáà alẹ́ yorùbá ń gbà mí àwọn míì nínú wọn tán bá ní ibi yá olówó kan tó ń gbá lójú dáadáa àwọn àdá ah, ilé jẹ́ fẹ́ kọ́ agbọ́dọ̀ sí àwọn iṣẹ́ kan lórí ẹ̀ kó lè yá parí kó jú ayé lẹ́lẹ́ mọ́bà ẹ̀yàn pé alex president of hate ṣùgbọ́n àti ráwọn tó ṣe rádá ní ọ máa bèèrè pé ah 25 pillars ní o ṣe mọ́ tó máa lọ sí wọ́n dẹ̀ máa lọ gẹ́ẹ̀sì mọ̀ sọ́ṣìbì 25 níjọ́ tí wọ́n bá ti ń jẹ́ kó tó pílà ilé kọ̀ọ̀kan wọ́n á dẹ̀ mọ tẹ́ kùránì sí abẹ́ pílà kọ̀ọ̀kan wọ́n dẹ̀ máa káàkì kùránì máa ara pílà sábà kófù hàrí ìhádàtúlù kùránì níjọ́ sì yẹn bídà nítorí pìlì ìpé bí àwọn bẹ́ẹ̀ ti súnmọ́ Inna lillahi wa inna ilayhi raji'un mo mẹ́ni kan náà nú àwọn àlùfáà wa tí wọ́n sọ̀tàn kan náà tí ìbá gbàgbọ́ ti narí kẹ̀ ó dáa ẹ̀kọ́ nílùú kan àwọn wàhálà kan ṣẹlẹ̀ ń bẹ ìdààmú kan ṣẹlẹ̀ ń bẹ ẹ báwo la ti fẹ́ pa náà báwo ló ṣe fẹ́ parí fẹ́ mórí bọ́ ń bẹ Quran ìfi Quran yẹpẹrẹ báyìí kúfù so yí tó ṣe yẹn bídá ló bá débẹ̀ pọ̀ bida ẹ̀ ti di bídá tó ń mú kẹfìrà níwájú gbọ́dọ̀ ṣọ́ra wa pẹ̀lú àwọn bídá àtàwọn èyí bídá kiri ìní àṣọ ẹ̀rí kèfèrí mẹ́ ìmí ti ń bẹ bídá tó ń mú bá tẹ̀pa kò ní sọ́yàn di kèfèrí o àmọ́ tán bá ń wá nú àwọn pòkí èèyàn nọmba 1 ìwẹ̀lẹ́bí wà ìyẹn ni ọ̀gọ̀rọ̀ àwọn bídá àtàwọn èèyàn máa ń ṣe láwọn àwùjọ ti wà bídá àtún mú fásitẹ̀fà lẹ́fíjá sí ìròrí kíròrí ilé ìtò máa ń wá láti lọ ni tí wọ́n máa ń gọmẹ́ kullu bid'atin kufr hadha al ọmọ asájájọ́ ọ̀rọ̀ bàrùbáhárí pé wàbídà àtúndọ́rọ̀ ti fàíyá kúfù ìwọ́jú wà ní ìwẹ̀sọ́rọ̀ ló ń pamọ́ bàrùbáhárí ni pé ní ọ̀rọ̀ bàrùbáhárí níbo ló ti ń bọ̀ ìgbà tó sọ̀rọ̀ yẹn tán kí ló tún sọ ní ẹ̀yìn ẹ̀ pàṣẹ mọ́ ń gbọ́rọ̀ àwọn àfáà yé nìyẹn ó kàn lè mú ọ̀rọ̀ àfáà láàfáà láàrin kó wá lò ní mùrọ́dù ẹ̀ ó gé ọ̀rọ̀ rẹ̀ níbẹ̀rẹ̀ o gé ọ̀rọ̀ rẹ̀ níparí ó wá mú àbídà àtúndọ́rọ̀ fàíyà kófùrù ó ti lọ gbé níbi ó ń sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ wá fìdìbọ̀ òye ti láti ibẹ̀ tó kà á pé tó fi di káde jẹ́ tó fi jẹ́ ìlú sọlẹ̀ iná gbogbo bídá ò lè jẹ́ gbogbo ọ̀nà kan náà gbéyàwó ní Islam ẹ̀rọ fi ti fi ní ẹ̀wà tó wá dé lẹ́bù pé ẹni tó bá fi síbi jẹun ó wọ́kọ́ lẹ̀ sí ní mọ́ ìbádà nàmbà wán so bàbá ń lẹ́mọ́ ìbádà náà so wọ́n tó bá tó wá fọwọ́ jẹ́ ètò lọ lọ sí níbi òbí jẹ́ oníkó sínú bídà oníkó tí wá kó sínú bídà àìkó sínú bídà á dé kó oníkó sínú bọ́tù bàtà náà ni màá dárúkọ jù náà dọ̀làlà ló pé náà dọ̀làlà yẹn bẹ̀rẹ̀ àmọ́ ń lo kúfùrù àmọ́ ń lo dọ̀làlù sílẹ̀ àdẹ̀mọ́ ń lo dọ̀làlù síbi tí ó ṣe kúfùrù tẹ́tí kódà yìí pé ní ọ̀ tiẹ̀ kó sínú kúfùrù àti títí wọ́n lo dọ̀làlù sílẹ̀ ìlú làwọn akarabanda àbí ìgbà táwọn àti akarabanda yìí tá a gbé jọ́sọ̀ jọ àti mọ́lí ọ̀rọ̀ báyìí àti ìyàtọ̀ náà mi mọ̀ lọ́dọ̀ adájà báyìí adọ́là bá adọ́là dọ̀là ń lọ sọ́rí ṣe dọ̀là lù yẹn ti dọ̀là lù kúkúrú bísùkú dọ̀là lù sí yìí àgbẹ̀sì dọ̀là tọ́lá yìí kò lè tó bá ń kájọ pé ayé ẹ̀ padà kájọ ìjẹ padà bí Allah subhanahu wa ta'ala wa Muhammad sallallahu alaihi wa sallam. Ó ní wàwà jáde àti àbọ̀ náà. Jọ́ọ̀lù bá tẹ̀lé jẹun káàbí. Yáà. النبي صلى الله عليه وسلم لم يذكر يوما لم يذكر ساعة النبي يسبوك إسلامي صلى الله عليه وسلم sọ̀tọ̀ láti bá lẹ́bí pé òun náà tó bá kù wọ́n mọ́ sọ ní irú bídà àdínì bá wá ṣe ní a wá pé aláàrí bídà àbídà bídà àtú ti gbìn. هذا كلام الكفر عن الله wàá bá mọ̀tẹ́dà àwọn owó àti mọ̀tẹ́dà ó yẹ ká ti gbọ́ ibà yìí ọ̀tá láti mọ bíbà ó yẹ ká ti mọ mọ̀tẹ́dà. ìyá sábẹ̀ ìgbà gbogbo ẹgbẹ́ máa ń àhàdà àbàbí àwọn ìlànà àhàdà àbàbí أيضا المبتدع هو من أحدث في أمرنا هذا ما ليس منه. ẹni tó ń ṣe kìnnìkan kalẹ̀ nínú wa abẹ́ni tó ń ṣe kìnnìkan nínú ẹ̀sùn tí ó lè ṣe ìgbà nígbà Muhammad sallallahu alaihi wasallam tí ó dájú àti sallallahu alaihi wasallam lórí rẹ̀. Wọ́n kò ní lọ lọ́sọ̀rọ̀ nípa tí kò farabalẹ̀ dáadáa ìrìn. Àlùmọ̀tẹ́lẹ̀ òdẹ̀rẹ̀ tó ṣe dáadáa ní ìpàdé rẹ̀. Àbẹ́ni tó dá Palestinian àbẹ́ni dáadáa ní ìpàdé rẹ̀. Ó ní àlùmọ̀tẹ́lẹ̀. Ṣùgbọ́n ṣé gbogbo ìgbà tá a bá ti wá rẹ̀ ní tó ṣe ti dàá? òun náà la máa sọ pé ní ìyẹn ti di òtẹ́lẹ̀. Bẹ́ẹ̀ bí ìyẹn máa bẹ́ẹ̀ ṣe kò ní bẹ́ẹ̀ tó ti dẹ́kun tẹ́lẹ̀ ìyẹn. Ó ṣe èmi tí mo ń lọ rẹ̀ ní gbọ́dọ̀ ní ilé ìjọba àwọn ọ̀sẹ̀ lápára ní alẹ́ àti àdébí àdé ìgbà. Ìwọ náà ti ṣe ní ìjọba ìṣẹ̀lẹ̀ tó àpàrà ní alẹ́ ìdé ìgbà tí mo wá ṣe. Ó ń gbọ́dọ̀ mẹ́. Ẹ ليس كل من وقع في البدعة وقع في البدعة عليه ليس كل من وقع في البدعة وقع في البدعة عليه ليس كل من وقع في البدعة وقعت البدعة عليه kìí ṣe gbogbo ẹni tó bá wọ́ọ̀lù sínú bíbá abẹ́ni tá a bá bíbá àbọ̀rẹ́ rẹ̀ àbájá kámẹ́sì bíbà o náà ti wọ́pàá àbúgbébà abú àrẹ náà láti a pẹ̀lú kó ti bọ́ọ̀lù ní níjà níjà ìwájú náà ó ti wá sí òfẹ́ wọ́pọ̀ àlùkúfúrú máàlè kì í ṣe gbogbo ẹni tó bá kó sí ìlú lè lọ sí ìṣèkèrí òun náà ní ìṣèkèrí tí wá ẹ̀ èyàn lè bọ́ọ̀lù sínú ẹ̀jú onímọ̀ ó lè jẹ́ àndé àárà kúkúrú ìyá bọ́ọ̀lù sínú kúkúrú tí ó lè lọ wí kúkúrú òun bọ́ọ̀lù ló máa níbi pé a wọ́n èyí tó ń ṣe èyí tó ń wọ́n èyí tó ń rí ìfọwọ́ tó ń ṣàdá àwọn ọmọ ọmọ rẹ̀ nítorí kí ìjọba wọ́n bá tọ̀tọ̀ ìhà ẹjọ́ ni wọ́n fi ẹ̀rọ nígbà akọ́kọ́ sáàyè wọn náà ṣe èyí tó ṣe ìgbà ìgbà tó wà pé yẹn

Kí ni túmọ̀ rẹ̀? Àgbọ́ àtìsára ló kí àkókò ìlú rẹ̀. Mo jẹ́ ìgbàmù àpapọ̀ láàpá òjíṣẹ́ ọ̀rọ̀ rẹ̀. Kí ni ìtọ̀rọ̀ ẹgbẹ́ sáà ṣe ìtọ̀rọ̀ ẹgbẹ́ sọ̀rọ̀ rẹ̀? Ọjọ́ náà àtàdé àmì. Àtàdé àmì sọ̀rọ̀ rẹ̀. Abàdà tó sọ èmi tí wọ́n ta káàdì sí ìjọba rẹ̀. Torí ìkẹ́lẹ́ mi wọ́n ta káàdì tí wọ́n lọ sí àńjá káà. Wọ́n mọ̀ta mọ̀ kò. Wọ́n fi kí wọ́n kéde àpàpàrà ẹ̀ tó tó lọ. Mo ní àṣà àdó àdúrà ní Muhammadu Rasulullah. Ó lè fi náà abàdà. Ó ní ànábì òbí ń ṣe òjíṣẹ́ ọlọ́run. Tẹ̀lé káàdì sí ìwòrán ọ̀sùn wọn nìyẹn lóòótọ́. Má kúrúkú náà lè ní ẹkú kúrú but láti mọ ẹgbẹ́ ìgbà àfà láàbí mo sọ ní ìjọba ní orí ìjọ sí ọmọ mo ìdí mo sọ ní pé ìwọ tó olówó gbà mẹ́sì gọ́ọ̀nì òwúrọ̀ ní ẹni o bá gbà mẹ́sì gọ́ọ̀nì ó yẹ kó ṣe báyìí ó má gbà mẹ́sì gọ́ọ̀nì ó yẹ kó ṣe báyìí ṣe kúrúkú nìyẹn àdúrà ṣe ẹni ẹgbẹ́ ìjọba kò ní ìwọ̀n tẹ́lẹ̀ tó kù ní pé ní àjẹjọba á jà pé àwọn àjẹjọ pé mi ò gbà ìgbé kẹsẹ̀ ní tí mo ti sáré wọ́pọ̀ lọ pé ní kẹsẹ̀ ní ìdílé padà wá sí ẹjọ́ náà sàmúwò ó ti di àìfarabalẹ̀ so ìgbà bí wọ́n lè rẹ́ni tó ṣe kí nìkan ṣe pé bí máa yẹ kúrú rẹ̀ wọ́n bí máa yẹ kàn án bí wọ́n ṣe kúrú náà kúrú rẹ̀ báwo ló ṣe á ìwé lè gbà gbangba yàrá yàrá yàrá kò tí ẹ̀ ẹ̀rọ àwọn ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ha yàtà yàtà yàtà ìlú nílé àlàyé àbíyà yíyà ń jẹ́ àwọn ọ̀rọ̀ méjì tábáníkà ti wọ inú ìmọ̀ lọ́dọ̀ àwọn afáàfin náà àwọn ọ̀rọ̀ yóò ní ìtumọ̀ bí ìkọ̀ yàtà yàtà àfáà ọ̀rọ̀ ẹgbẹ́ yàtà yàtà lórí ẹ̀ sọ̀rọ̀ á rí ọmọ ọmọ ọmọ á rí ìgbà sẹ́yìn lọ́dọ̀ àwọn afáàfin pẹ̀lú àdínú àwọn ọ̀rọ̀ yẹn tó pọ̀ lẹ́nu wálé ìwádìí pé à ah, àgbákò bí àgbẹ̀rọ̀ lọ́rẹ̀ Títà ń lọ́wọ́ rẹ̀ lẹ́rẹ́, títà ń lọ́wọ́ rẹ̀. Àwọn ẹ̀rẹ́ ọjọ́ wo ó ti bí àti ìdáhùn lọ. Àwọn kẹláàbì àmì, kẹláàbì kò yẹ káwọ́ ọ̀rọ̀ wá Tó ọ̀rọ̀ wọ́n ìyẹn tó ó lè jẹ́ nígbà padà ní ìjẹni yẹn tó fi jùkú tó wá lè ṣe tàwí ìlú tó ṣe ọdẹ òkè à ìdámọ̀ pé òbíṣẹ́ ìjẹ́ fún ìwé rẹ̀. Lẹ́yìn tó gbọ̀dọ̀ ọ̀pá ìgbà náà kalẹ̀ ní ìkọ́kọ́sọ̀tẹ̀ tó dà mú wà láwọn àbá àti ọmọ fagídì jẹ mọ́ra wọn lọ́wọ́ wọ́n ti wọ́n ní sẹ́kù lókùn lè fún jà ní ìkọ́mọ́kùn lè fún jà wọ́n ti ti fáwọn lè fún jà sí ìwòsàn àti ìsọ́rọ̀ àwọn láti sàrọ̀ gbogbo eléyìí ló wà nínú ìmọ̀ kò tí yóò bá ti lọ ìlú ti ara rẹ̀ bá tẹ̀ tí gbogbo ìyá ti lórí ilé àtẹ lọ́wọ́ náà òní mọ́ wọn. wọ́n ti sáré lè ọ̀pẹ̀lẹ̀ lélẹ̀ wákàtí pé wọ́n á lọ tó gbogbo wọn. at the same time àfúrá ah, gbọdọ̀ tó lọ rèé jẹ́ jù náà kó tún máa sọ gbogbo yẹn náà sí oníṣú náà. ẹgbẹ́ yẹn náà àwọn ìṣúná ní ìṣúná nínú náà lọ́jọ́ rẹ̀. kódà lè yóò gbà pé ilẹ̀ Yorùbá ìfọ́nbí àwa. ó gbà ní òun fọ́nbí àwa àwọn ilé ìwà tó tàbí ìjà táàbà jẹ ìgbàgbogbo ẹgbẹ́ ìjà fún ilé ìjọ ọ̀gá ẹ̀dọ̀ ń bẹ̀rẹ̀ ẹgbẹ́ ìjọ ìjọ ìjọ ìjọ Ọlọ́run sáà, àbáyọ̀ ọlọ́run ìjọ àwọn. Wọ́n ti ń sáà látàkì lásìkò yìí ti di ẹgbẹ́ ká lọ sí ara wọn dáná. ليس كل من وقع في البدعة وقعت في البدعة عليه. كيف يقول الله

àwọn pàtẹ́jọ rẹ̀ ni wọ́n lọ́kọ́rọ̀ báwọn sọ ọ̀gọ́rọ̀ àwọn èrò bá wọ́n kò lóye lọ́rọ̀ ọ̀rọ̀ tí mo máa tẹ̀lé ní ṣúgbẹ́ ìlú tí ó bá ti ní ìdáná àgbàbà wọn á ní ìlú àwọn akọ̀rọ̀ gbàgbà àwọn ìpàdé tí mo ṣe gbà àwọn ìlú onímọ̀ tó wọ̀ ní lórí gbogbo ara mọ́ sọ pé àdéjì àtùmọ̀ àtùmọ̀ àlùmọ̀ àlùmọ̀ àlùmọ̀ àlùmọ̀ àlùmọ̀ àlùmọ̀ àlùmọ̀ àlùmọ̀ àlùmọ̀ àlùmọ̀ àlùmọ̀ ṣé wọn tó wà ní àbúrò àwọn àwọn tó bá lọ. àníyàwó àjò àbúrò rẹ̀ òun ò fi sọ fún ìdíje tó wà jọ sí owó onífẹ̀ẹ́ ní òun bá yìí sọ pé làwọn wáyé fáwọn ọ̀sán látọ̀ fún un but òun máa fi ọkàn òun máa sọ pé àwọn láti ṣe pọ̀ mọ́ sọ́dọ́ jẹ́ sí ìgbà ìgbà ìgbónà máa kọ́ máa ọkọ̀ ìgbónà ẹgbẹ́ ìjọ yẹn ó ti ń fi rẹ̀ sọ ọ̀rọ̀ ìgbà ìgbà ìgbà اتباعا للإمام لله تعالى سبحان الله هذه بدعة لابد أتباع الظلم يكون هو النصيحة لكن يبدأ نفسه بدعة يوصلش بيها وفي شيء كذا فقال هو رسول الله عليه الصلاة والسلام في الصلاة والسلام سبحان الله سبحان إن كل من وقع في البدعة وقع في البدعة وليس كل من وقع في الكفر وقع الكفر عليه láti sọ̀rọ̀ farabalẹ̀ pẹ̀lú àwọn ènìyàn. àwọn ènìyàn pọ́ọ̀lù sí nígbà tó rọrùn láwọn ènìyàn pọ́ọ̀lù sí náà. ojú ọ̀rọ̀ bí láàkà ẹgbẹ́ bí ó burú ju ẹ̀jẹ̀ lọ. ẹ̀rí àti ẹ̀jẹ̀ máa ń pọ́ọ̀lù sí ẹ̀jẹ̀ káàkiri mórí wọn bẹ̀. bẹ́ẹ̀ ni bídà tó ní pé lópin ìgbà tá a bá ti lọ gbogbo ojú náà táàdẹ̀ ní ti gbogbo ojú náà dáná bá mi ìjọ ní àwọn ọjọ́ ìtúnyẹ́ ìlú máa lò fún owó ìṣe ojúmọ̀ tó ń bá àwọn òṣèlú ó dẹ̀ lórí ìjọ ní ìwà àti ti ọ̀nà oúnjẹ àfojú ń bọ̀ sí ẹni wà lára ẹ̀ báyìí lọ́nà ló fi òṣè fún òṣè mọ́ òṣè bá mọ́ òṣè bíbá àmọ́ bó tó ti lé àjẹkùbọ̀ nǹkan ẹ̀yẹ́ sì ń jẹ lára ẹ̀ dáwà tún lò ní ìtàn dànù ó ní ìrìkìlá kàdébẹ̀ ó ní ìtọ́rọ̀ àwọn àfáà débẹ̀ ó ní ìtọ́fàdúwà débẹ̀ ó dẹ̀ sì ń jẹ nínú ẹ̀jẹ̀ ìjẹ́ náà ìtọ́lẹ̀ ń jẹ ní ẹ̀jẹ̀ ìjẹ́ ìjẹ́ ìgbà That is what I found out. Not that it was hard to At the same time, wọ́n jẹ́ ìsọmọ dákẹ́ lórí bàbá àwọn ọmọ àti káàkiri ní ìlà. Tẹ́lẹ̀ olóògbé bá gbọdọ̀ wọ́n sáré yìí. Sáà gbọdọ̀ gẹ́gẹ́ láti wá pọ̀ sí. O ní rọ́pù ìlà. Rọ́pù àlìlà. Wà rọ́pù àlà àlè ìlà. Tẹ́lẹ̀ ká ní rọ́pù ìlà. Ẹni ìlà tó bá ti báyìí kò bá àtòlú nínú ẹ̀rẹ́ ló ṣe ṣẹlọ́dù onígbà tó bá sí ṣẹlọ́dù àmọ́ ẹnìkan tó fi òpó ní súnmọ̀ ní láti sáré mọ́ ilẹ̀ mọ́ ní dídá jẹkújẹ pé wàá slow down wàá jẹkú pé wàá jẹ kọjọ jìnnà síra wọn gan-an ìwọ bí wàá ní ṣèṣe sáré ṣẹlọ́dù fún dídá bẹ́ẹ̀ wọ́n olùpọ̀jọ̀ sáré tètè máa lẹ̀yàn mọ́ pé onígbà tuntun tó bá ń sáré tètè lẹ̀yàn mọ́ pé onígbà àtúlá wàtúlá wàhálà wàpadà kúndù sàmókò رفع الإمام أحمد بن حسين بن محمد بن حسن عليه رحمه الله قال له أن الإخراج من السنة شديد الإخراج من السنة شمالة شديد èèyàn tó ti wà nínú sunna ọjọ́ mọ́ ní sunna ká wá yọ kúrò nínú ní sunna ká ìbẹ̀ mọ́ ní bíbà ṣèyí ó ní ní lágbára ní o ó ní náà. العلامة الصنعاني عليه رحمة الله واللي رسالة في جريمة بعد رسالة مقيمة إلى أحسن بعد خمس ربع عن عمر من الأمير أنا أقصى فقط هو في كلمة يقول السنة وأنت مقيمة iṣẹ́ ọ̀pẹ́lẹ̀yàn kúrò nínú àtúnkọ́tù nàìjíríà ló jẹ́ olùgbọ́ kúrò nínú àtìlẹ́yà nínú ọ̀nà ó wá ìmẹ́mọ́ ara àwọn ẹgbẹ́ mẹ́wọ́n lọ́wọ́ tẹ́mọ̀ tó jẹ́ bẹ̀rẹ̀ ó nà ní ìdánwò lókàn bàbá ìlú náà àti ọmọ ọdún ó ní sọ́dọ̀ kan ti ọmọ nílà wá ní ìwọ̀n bàbá nílà bẹ̀rẹ̀ wọ́n làwọn tí wọ́n tó ń tẹ̀sí wa wọ́n bá wọn ti nà mọ́ àyíká àti ìṣẹ́ ìwọ̀n bàbá nílà kí wọ́n làwọn nà mọ́ wọ́n tó ń tẹ̀sí wa تبوجون وفي تبوجون وتتفرق هذه الأمة قلنا الأمة طويلة أولا قناحي إلى ثلاث وسبعين فرقة ولا ما في التبوجين كلها في الله لأنهم كلها قل كنت تبوجين هي كلها لما هو أمره أبيه gbogbo tẹmọ ti kiri yẹn ló máa wọlé àbí ẹ̀rọ náà àbí náà nínú ìgbàlódé ní sí ẹni òkùnkùn wọn lọ lérò òkùnkùn rẹ̀ sẹ́yìn ìgbàlódé tó kú yẹn wọ́n ti fi dáhùn wọn ní ọwọ́ àgbọ̀ ó yà lé nínú ìgbàlódé tó yẹn wọ́n ti fi dáhùn wọn bá tó bá kó lé ní ṣé tó kù sí nígbà wọn náà lọ sí lójú nígbà wọn náà lọ sí lójú nígbà wọn náà sẹ́yìn tí ò ní sí nínú ẹ̀ tó máa fún yìí ẹni tó máa fún yìí قل الفرقة الثانية قل هي ما أنا عليه اليوم وأصحابي ولم تعمل الدرس الله رسوله لا هنا السؤال إني قال الله عليه إذا قال لا يمكن المبتدع طبعا بين ومن جاء إجماع الشيء أو كل مرة إنه الفرقة الناجية تجاهل قل أقوى على وسبعين وسبعين هذا كلام صناعي قل صور هذه الجنة nígbó lágbára pé sáfẹ́fẹ́ nìkan jẹ́ ìjẹ́fẹ́. wọ́n bá gbọ́ yóò sábẹ́sì ọ̀rọ̀ tọ̀nà àrígbọ́ wọn kí wọ́n ṣe dàgbọ́ nígbà àbẹ́ni lọ wọn ọ̀nà bẹ́ni náà ti jọ wọn lọ́rọ̀ àgbẹ̀ àmọ́ wọn ọ̀nà bẹ́ni náà ti jọ ara ìjọba lọ́rọ̀ láti gbàgbọ́ ilẹ̀ ẹ̀ àmọ́ ọgbọ́ ìgbówó àgbẹ̀ ìlẹ̀ tó ló gbé sí èmi àti ìfòmílà máa bí pẹ̀lú onígbòkè balógun gbàgbé ẹgbẹ̀rún ọ̀pọ̀lọpọ̀ abẹ́lá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó rà pé ilé náà mú fúra fún orí sọ́ọ̀dọ̀ báwo lẹ̀ sọ́yẹ̀ tó ń gbó rẹ́jọ jẹ́ kó ń ní kó kọ́ ọrọ̀ ara rẹ̀ débi tí ìgbàkó tó yẹ fún ẹjọ́ ọgbọ́ yọ rẹ̀ ẹ̀sà mọ́ àtàlà àtàlà náà ilé yìí agbọ́dọ̀ fún àgbọ́yọ̀ tó ẹni mo jẹ́jẹ́ tó jó síbà ó lẹ́ni tó dá àtẹ̀tẹ̀lẹ̀ sí nítorí wọn kò ní kí mẹ́ta ni wọ́n ta ẹ̀kọ́ lónìí nígbà wo la tó ń gbé ìlú nígbà. من خالف أهل السنة في أصل كل إذا ابتعد. دي إلى كما هو ilé pé odidi ilẹ̀ lójú lọ́dọ̀ àwọn àmọ́sọ̀rọ̀ àwọn àdìgbà. Jẹ́lẹ̀ kọ́má ní ìpìlẹ̀ yìí èyí ojú dáadé. أهل بشر له دين مصدر تلقي عند أهل السنة أصل كل oyin ti lọ lágbo onílé ọ̀rọ̀ ló la fẹ́ mọ́ ẹ gbà nígbà fẹ́ kọ́ láti lọ sẹ̀ sí mọ́lá ìgbàlá fún wa àtìgbà wọ́n tó ná wọ́n máa mú ìgbàlá fún mi wọ́n bá ìgbàlá fún mi láti lọ́wọ́ ní wẹ́ mo gba ìgbàlá fún mi lọ́sùn náà ọ̀rẹ́ gbàgbà. أبي مقاتلنا نبا إذا هذا بدا أي مقاتلات مقاتلنا ففي يوم الدنيا ثلاثة هذا أيضا يبدا عقلية الأصل كلي أو من خالف هذا السنة في جزئيات كثيرة تعتبر أصلا كلية abẹ́jẹ́ tí ìlú ní kálábà rẹ̀ nínú yìí ṣe fi irú áṣùkù yìí láti sáfẹ́ rẹ̀ wọ́n bí àwọn ìjìyà tí a ní kálábà ọ̀sán ní kálábà ọ̀sán wọ́n táwọn wò ó wọ́n fẹ́ ní kálábà lélẹ̀ ojú kálábà lélẹ̀ náà ojú abájútó lélẹ̀ náà àwọn ọ̀sán ní gbogbo nǹkan tí a bá lù sílẹ̀ yá ilé ìtọ́jú àbámàlà wọ́ta àwọn ìgbàn máa nàfà àhàlà sọ́jà bí ìgbìyànjú بين أهل السنة وأهل الشعب إما الأمارة المجلسية مسألة المجلسية وبإذا المجلسية هي àwọn alùpùpù àtàwọn onídìjà àwọn pàmòrà ọ̀rọ̀ rẹ̀ láwọn ṣe ìṣe ọ̀rọ̀ òní. alùpùpù náà wọ́n ṣàṣeyà alágbèjà àgbàlá àwọn ọkọ̀ ẹ̀sìn wa sá ìdáhùn tó lọ sí ìrìn. bìbìlì àjọ sára yìí wọ́n jẹ́ kọ́lé ìyá. ṣùgbọ́n wà àtàwọn oníbíjà àjọ ń bẹ ìyapa ẹlú lágbára lórí ẹ̀sùn pé ó ti dàgbé bá áfíríkà oníjà yìí. àwọn ọmọ àti ọ̀ṣẹ́ àtúnṣẹ́yà àwọn wá tuntun bá lọ́wọ́ mọ̀ nígbà wọn dúró lé lórí ti pé a ní ìfọ ẹsẹ̀ a máa ń pa ẹsẹ̀ ní àdéhùn ẹ̀. kí wọ́n fúnra wa ní ẹ̀ gbàdú wá ṣe bá tuntun sára yìí wọ́n wá wọ́n ló padà dá wọ́n wá ní pé báyà ẹ̀ ṣe wá yẹn ní يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم wọ́n kó pẹ̀lú kí ló bá gbádẹ́jọ́ wà á dúlikùn tó yẹ kó tó bá ló bá lọ tó ń gbé èésù tó súnmọ́ nígbà ìlú ní ìwà díẹ̀ làwọn tó súnmọ́ nígbà wà ń bá òbí rúrúsíkùn wà á dúlikùn أي من وجوهكم وإيديكم إلى المرافق واغسلوا أرجلكم kí wọ́n náà wà lọ rẹ̀ tún bá هذه جزئية صح؟ لكن جزئية اشتهر الخلاف فيها بين أهل السنة وأهل البدع. خلاف في التابعين عند الله أو السنة كانوا لي بدع. يعني ما كتبت بقى وشيعة في منزل وفي منزل يبدع. àmọ̀ràn wà wọ́n bá tó kí n bẹ̀rẹ̀ o kókò ìwà tà àkàn sọ ìwà tó bá ìwà tà báyìí náà ìwà tà báyìí náà ìwà tà tí ìwà tà ò yẹn náà tí ó kó ti wà lọ́wọ́ àtàwọn ọmọ mi. èyí kan lè wọ ìjọba ìlú òkè àbá àkókò sọ ní lábẹ́lẹ́ rẹ̀ ìjọrọ̀ lórí òun àtàwọn ìṣẹ̀lẹ̀. هذا يعني إنما يشتغل بهذا أهل العلم الاتباع أهل العلم يشاورون الله أمامك ilé ìlà ọba mi gbé sábà ń gbé ọdún bọ́ọ̀dù balẹ̀ ètò ìwọ tó bá ti wọ̀ ẹ́ tó bá ti wọ̀ ẹ́ tó bá ti wọ̀ ẹ́ tó bá ti wọ̀ ẹ́ tó bá ti ọlọ́ àtúntò wa la máa ló ń jà ní àtúntò alẹ́ kù àwọn ọ̀rọ̀ tó bá bá tó ń bá eré bá mi ọ̀rọ̀ tó bá bá dá àmà bá dá ẹ̀ máa ìdí ilé wọn àfẹ́ ìdí náà fún alábàtọ̀. Mo tún àwọn ìṣòro àìlè òkèèrè àbára pẹ̀lú gbogbo àwọn ọ̀rẹ́ àgbẹ̀rẹ̀ ìlànà tó kù tẹ̀lé rẹ̀ lára tó mú pé títí wọn náà ti ẹ̀sẹ̀ ní kù tẹ̀lé rẹ̀ tó láti lọ́pẹ́ nígbà tó yẹ̀ nígbà mi mọ̀tòlọ́lá rẹ̀ àti ìyá dáàbì ọ̀pọ̀ ìgbà náà bí a àwọn ìwọ́n náà jẹ́ gbọ́dọ̀ ti tòmíwọ́ mọ̀tẹ́lẹ̀ èmi ilé àwọn ọba ilé ìgbẹ́ ìpàdà ara rẹ̀ ilé ìgbẹ́ ilé ìgbẹ́ a ah, òkè pẹ̀lú ọ̀pọ̀ ilé ìgbẹ́ كيف نشاء الله عليه رحمه الله ويثبت على ذلك يعني أقسمتم بالتكفير على ذلك أقسمتم بالتكفير ènìyàn ó bá ta asán tó lè gbèsè ní ìlú rẹ̀ àbá ló bá ta yẹ àwọn ẹgbẹ́ ìlú bá wọn ṣe ìjọba tó ìgbà wọn pé òun tó ń ṣe ìlú bóòlù ẹ̀sìn fún ọmọdé òun àgbàdì ó lè fi mọ́ àgbàdì òun mọ́ ọ̀rọ̀ àìyẹ̀mọ́lọ́ lórí màá dá nítorí ẹ̀rọ ti olùdarí ẹ̀rọ yìí. Sẹ́yìn tí wọ́n fẹ́ kó ti di bàbá kẹrọ báyẹn, kò ní tó tó bá ti di ká nínú òkú ní ọ̀rọ̀ tó bá ti di ìlú wa mọ̀. Nípa ìwà àtàlà àtàlà àti ọ̀pọ̀lọpọ̀ dáadáa tó tó ní ìlú tó bá ní ilé ha àwọn nígbà agbọ̀dọ̀ ìfọ́nà wa kò ní ìlú. Kẹ́lẹ́ bá wọn sáà ń sọ ìlú tá a gbọ́dọ̀ ṣe tẹ̀lé ẹ̀jẹ̀ mẹ́rin. Àwọn ọ̀sẹ̀ ìlú náà tó ń pa ẹ̀ tó pàtó náà sí ìgbà tó dúró ní sí ìgbà. Àbẹ̀tí tó ń kó náà sí ẹ̀sọ́ bára ní bímọ. Àbẹ̀tí tó ń yé sípà lọ́wọ́ dáadáa. Àwọn ọ̀sẹ̀ ìlú tó ń náà pàtó náà sí ìgbà lásán ní òbí àbẹ̀bí tí ó ń bí èsùn súnmọ́ orí tí wàá gbọ́ tọ́sí ìjọba ní súnmọ́ lágbàbẹ̀rẹ̀ tẹ́lẹ̀ tó bá mọ̀ kó tiẹ̀ káwọn àti ìjọba ní èsùn súnmọ́ dáadáa fún ní bẹ́ẹ̀ fún ní ilé fún ní ilé wo àwọn ọmọ tó ń sọ ní ìjọba súnmọ́ ìjọba tó wà lọ́wọ́ ẹnu ní ilẹ̀ kàwá ní fún ní ilẹ̀ náà ó lè tọrọ ọmọ níta ló dà wẹ́ yíkú àlùwá fẹ́ mú fẹ́ ìjà òwe wa tó tún fẹ́ mú fẹ́ ní ọ̀sẹ̀ tó lọ. lápò lọ yẹ yẹn bẹ́ẹ̀ fún tẹ́tẹ̀ wọ́n sáré sí wọ́n tẹ́tẹ̀ fún sọ̀rọ̀ jẹ́ lóru dára fún láti fẹ́ kí ìdè ìdè ẹ̀rọ ẹ̀rí yìí ó sẹ́kù ló sì lè dúra bá ẹ̀dọ̀ mélòó lórí tún náà ló náà ẹ̀dọ̀ yọra nínú rẹ̀ mélòó. Ìyẹ bá kọ́lẹ̀ ṣe ká mọ̀ pé díẹ̀ náà lórí tún náà ó mọ̀ jẹ́ bá. Ẹ díẹ̀ náà ni ó mọ̀ jẹ́. Wà á kọ́ náà tó máa pé díẹ̀ tó wá ń jẹ́ yẹn o, ẹ̀dí máa mọ wá bẹ́ẹ̀ máa bíkù bí o. Àkọ́nà tó ń wà. Wọ́n àwọn èèyàn ń bẹ wá lọ́wọ́ tẹ́kùn tíráàlù pẹ̀lú ẹ̀ àwọn ilé ìyàwó jẹ́ tó gbàgbọ́ ọmọ òní Orí tó ṣe fún náà, tó tó lórí fún náà, táàmù lórí ẹ̀, táwà fẹ́ rí rí bẹ́, táàmù bá lò bẹ́, àwọn ìṣàkéjì àwọn ọ̀dọ́gbọ̀n náà ẹjọ́ tí pípé pọ̀. Kódà pípé rẹ̀ dé lẹ́nu pé òun láwọn ìwé á, àwọn ènìyàn tó kódà ló àmọ́ èdè ìsọ̀tà tó ti tó ti di jẹ́ ìlà. Amẹ́lẹ́ ọwọ́ ọ̀pọ̀ àwọn tó bá lò sí ìbẹ̀rẹ̀ ẹ̀ka ilé ṣùgbọ́n wà ní ìwé tẹ́ ní ìlara. Fọláwọ̀ sọ fún yẹ̀lẹ̀ ló kan àti sọ́kọ́ àti ìgbóná ti wá bí ó rà. Ọ̀sẹ̀ ìjọba ta àmọ̀ ìlà àìsíra. Oníbi àbábá wa ti gbóni àlẹ́ mi. Abẹ́jọ́ tó bàtà tó súnmọ̀ tó fóònù láti wọ́n bá lọ rẹ̀. Ìpìlẹ̀ ẹgbẹ́ gẹ́gẹ́ bí ìṣòrí tí onígbà yìí ìwà ọmọ wa ní ẹni jíjẹ jóná wọ́n lè fi rí tó lè fi rọrùn lọ. Kìí kẹta náà bá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wà ní àwọn ènìyàn. Bàbá sábà máa sọ ìpàdé ìlú tẹ̀lé. Àà ń sábà sọ tó sọ pé yìí ẹ̀lùmí àwọn ìjọba ìrìn àti ìrìnlẹ̀ bá ọjọ́ tí ìjọba ìrìn òun yẹn ní ọjọ́ tí ó lè gba àwọn fún un àwọn tó bá ti wà ní ìjọba ìtàkùn káṣí á ní òní ìjà àwọn wà káṣí tẹ̀sí òní bá ìwé ti tẹ̀sí òní ní ìjọba ó wà ìyí tó fi àtẹ̀sí ìlẹ̀ rẹ̀ bá àtẹ̀sí ìlẹ̀ wọn èyí tó fi ní kí ó lè tẹ́lẹ̀ tó onídàáfíà ní wọ́n tà fárẹ̀ ṣùgbọ́n ẹni tó jẹ́ àdùn mọ̀tẹ́lẹ̀ nígbà ní ìlú àwọn àdùn mọ̀tẹ́lẹ̀ ọ̀sọ̀ ni àdùn nìfààní àdùn nìfààní àdùn ìdààmú ní ibi àwọn ẹ̀sùn ọ̀sẹ̀ ìlú bá ẹni yìí tó ti bá tẹ̀lé tó lágbàáyé oníkúkú ní ìlú bóò ni o ṣe ní kó rán èmi náà ádùn pé ákéré yẹn lórí ìtòlú máa ń kó tiẹ̀ bá wọn. Má ṣe ṣe ìjọba. ìbára làwọn na bọ̀ sàkárà tó wọ́n sọ àmì ìgbọ́dọ̀ lè tó wá nígbà àwọn èèyàn òṣìṣẹ́ á ti mọ ọ̀rá àti ọdún tó lẹ́wọ̀n yẹn kó lára wọn so ilé àìsíájú òyìnbá torí pé mọ́ fún mi ẹ̀ bá mi ẹ̀wọ̀n pé bá mi gbogbo ìgbà ní gbogbo ara àgbọ̀dọ̀ sùn àtàlí tó mi rà mọ́ lẹ́yìn rẹ̀ àwọn ọmọ gbogbo lọ́pàá ti fi dáná lẹ́yìn rẹ̀ kí ẹ̀ lé bàbá màmá ẹni tó ní orí wà láàrin wa kí lára bá yọ ọ́ lọ́dún ó lọ́ fún ilẹ̀ tó ní bá tẹ́lí tó ní bá ó wá mú ìgbésà sí i. Torí pé tó ní bá fẹ́ bàjẹ́ lára wa ó kọjá aláàbíà wa lè jẹ́ kó wa. Bọ̀dù tó ní bá ìgbọ́ tó fẹ́ kó wa lára wa ní bí ìjọba. Ó fẹ́ bẹ́ẹ̀ sí wa jẹ́ tẹ́sí ní kí aláàbíà ó bàjẹ́ mọ́yàn lára pátápátá ìwà àbí ẹ̀gbọ́n. Wọ́n dẹ̀ lọ sí

wọ́n tó gbèsè àgbà nẹ́bí ní dẹ̀dẹ̀wẹ̀ mọ́kò jẹ́ mọ́kò bá ní abájú mo tẹ̀lẹ̀ bọ̀ ájú ìṣẹ̀lẹ̀ ájú ní báyìí pé jẹ́ni lára àdúgbò jẹ́ ọmọ rẹ̀ ìrìnà pé kí máa ájú sáà mọ́ ń ṣe oní ájú rẹ̀ fún ìgbà ájú tó ṣe àti ájú rẹ̀ àti mọ̀tò ní olùkó bá jọ àmọ́ abẹ́rù ṣe ìṣàkóso pé ọ̀rọ̀ bóyá bẹ́ẹ̀ bá bá sọ̀rọ̀ mọ́ orí àtúrò à èyí mọ̀ ní oko ìyẹ́sẹ̀ tó bá mi jẹun owó yá pé òjì àtọ́ tó bá mi. iye kò wá sí ìtẹ́lẹ̀ ìgbẹ́lú wa ájú ọ̀kú gbà á máa ń wá sí abẹ́rẹ́gbẹ́lá àwọn wa pé ìjọba ó lè lọ́jọ́ ó lè lọ́jọ́ àwọn tó ń ìdùnnà ti bàjẹ́. adúlá sọ fún gbogbo àtọ́ ní gbọ́ ó bá lè gbé ẹ̀wò ẹ̀dá àmọ́ra ìgbẹ́lẹ̀ láàrin ẹ̀ pé tó bá ní pé mo wò fún ìsọ̀rọ̀ mọ́ náà lórí àtẹ́lẹ̀ ìlọ́dọ́ wá kò sí máa sí máa dáwà bẹ́ẹ̀ sì àti ìsáàlù mọ́ta kí ni ó ti sábà àdámọ́ ọmọ mi èmi tó kò lè jáde ayé mi. tó bí bá rí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ní kọ̀rẹ́ ìwà ti jáde jẹ́ lábẹ́ ṣe fún a máa ti rú ẹ̀ tí ò bá ní ṣe láǹfààní ẹgbẹ́sẹ̀ mú o tó ẹgbẹ́ yẹn láti lọ sí ábùrù rẹ̀ báyìí ọmọ rẹ̀ kà tẹ̀lé ọlá pé òun ah, bá náà ní èyí ni wọ́n ní ìdáná ìmọ̀ ìyẹn ló tẹ̀lé ta ìjẹ́ yìí lè kíru gẹ́mọ́ tó bá jẹ́ kí òun yẹn máa kí ìjẹ́ tí kọ́mọ́ ìjẹ́ kíru kọ́mọ́ bẹ̀rẹ̀ náà wọ́n bẹ̀ kọ́ wá di ọmọ ìdájẹ́rẹ́ ájúù ni ìjàmbá ájúù yẹn ẹjú ájúù yẹn àdúgbò wá àtàlà ló ṣe ó ṣe ájú àwọn èèyàn lásìkò rẹ̀ tó àwọn ẹ̀dá lórí ìjà ájú òfin kí ló fẹ́ ṣe wọ́n máa fàdé àti ìṣòro náà fàdé. nígbà tó ṣe ájú ká àtúntò tó wọn gbọ́dọ̀ ká wọn náà ti wọn tí wọn náà tó ṣe ìjẹ kí ni ọba àwa ṣe wọn náà wo orí ìjìyà tó ṣe fún ẹ ṣé ìgbà tí ìjọba fi bẹ̀rẹ̀ ọbẹ̀ wa jẹ́ ìtújú wa lórí bẹ́ẹ̀ ní àwọn ọgbẹ́ lẹ́yìn tó ń gbogbo ẹ̀yẹ kò sí wẹ̀ níbi ẹ̀sìn tó wà. oníbílẹ̀ ààrẹ bá gbogbo ẹ̀sìn lé nínú ọ̀sọ́rọ̀ bá bá báyìí ajá gbà bí òṣìṣẹ́ lọ. ẹni tí wọ́n gbà pẹ̀lú ọdún ìsìláàmù kò nílé ibi ilé tòun lẹ́nu jíjẹ́ àwọn ẹ̀yà pọ̀ jùlọ mọ́ ọ̀fà ìná kọ́kọ́ gba mọ́kò ìlọ gbà ilé ìdájọ́ pọ́tọ́ ìwọ̀n ní ìwọ̀n ní ìgbésẹ̀ náà lẹ́sẹ̀ fún ọkọ̀ ìdíjọ́ ìgbésẹ̀ náà aláṣẹ ìsìlámù tó ti àárò ti bá ní ìbàjẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹni tí ẹ̀yí tẹ̀ ń dáadáa yẹn wọ́n fẹ́ mú ẹyin sínú ìbàjẹ́ sọ́jọ́ tó bá ti ṣe ẹjọ́ ọdún ẹ̀yìn kan wọ́n fẹ́ lu ọmọ fífi ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ wọ́n á rẹ̀ الحافظ ابن كثير وهو رضوان الدار المهاجر ọba ó nígbà tí wàhálà ṣẹlẹ̀ láàrin muhawiya àti àdúgbò àdúgbò ọdún ọlọ́wọ́ sàhálà àdúgbò wa àti sàhálà ọdún ọdún ọba ó mú ọkọ̀ lẹ́gbà àti muhawiya wọ́n sọ fún muhawiya pé àdínà ni máa wá pa àdínà kó máa lé ní àdínà àdínà àwọn náà ti tó jọ láàrin ìwà àtàbí àbí àkùkọ ní ìpínlẹ̀ Muawiya. wà á iná lánàrọ̀ àtàkùn àhàkùn nínú òfin ìlà ẹnu wọn alábòsí àwọn àbẹ̀ ìpínlẹ̀ Muawiya ìwọ ló lẹ́tọ̀ọ́ kó wà lórí ìlàfà ju àlílọ ìdáàbò ìdílé mọ́ ló lẹ́tọ̀ọ́

wọ́n fi orí àti bóde kí wọ́n fi wá báyẹ̀rẹ̀ wàhálà ṣẹ́ẹ̀mẹ̀ yìí wàhálà ìgbìnà àbúṣe bí bá ní àkọ̀wárí àwọn ọmọ ìyá lẹ́yìn tàṣáàjárọ̀ ọ̀rọ̀ wá ṣe bí ọ̀rọ̀ láàárín wọn ọmọ ìyá ọmọ bàbá gbọ́ ni wọn ọ̀rọ̀ wá ṣe bí ọ̀rọ̀ wọn ti ra wọn gbọ́ ilé yẹn kú wo ìgbọ́wájọ́ tọ́wọ́ lọ fún bá ayọ̀ ọmọ ìyá lóko. àtẹ̀yìn àbọ̀mọ̀ ìyá mi kọjá sáábẹ̀ gàbí sáábẹ̀ àgbẹ̀rù mi ẹni náà mùsùlùmí ni àbí mùsùlùmí ni àwọn méjèèjì wá jọ nígbà ìwọ pèlè tí wọn fẹ́ dáta wa ìwọ wá ní wàá bá ti gé orí ọmọ ìyá àríwá àá ó ní wá o ìrẹ́ abarú wọ́n fẹ́ tọ̀ tí wọ́n tó o bá sọ́ra rẹ̀ arùsọ́lùkù ilé ìtàbí lùyùs èmi gbọ́nà àwọn ọmọ ogun tí ọ àwọ̀lùwò ìtà àwọn ẹni àkọ́kọ́ àwọn ọmọ ogun yẹn wọ́n ti dé lù rẹ̀ báyìí wà á nínú ìdí níbi láwọn ọmọ ogun ló pọ̀ gbé láti sáá fún wọn inú kú níbi wọ́n wà ìyẹn ní kébí tó máa pọ̀ dé láì ní wọn àti sáá fún wọn wọ́n á kú láti inú ìlú wọ́n yẹjú àbá ní ẹgbẹ́ ẹ̀ ó ní wá gbọ́ ìyá àtúmùnà ní ibi ìrá àfíkà wọ́n wà bá ní ibi agbárí jẹ wa kò kọ̀ sí ìwòwò lè hàbì tó wá sí orí rẹ wa èmi ò wá sẹ́yìn orí rẹ sí àbí ìní àtàdé mi bá nígbà. Láàárá àwọn àwọn onígbàgbẹ́ lọ́sẹ̀ tó bá bẹ̀rù pé kò ṣáájú rẹ̀ ló máa dá tó láwọn èèyàn tí wọ́n lọ fẹ́ ṣáájú yẹn kọ́nà ìdòwò ló wá tí wọ́n náà ti sẹ́nu mọ́ máa bọ̀ wá lọ́wọ́ ìgbà àwọn òbí wọn lè mọ̀ onídìrí àjáṣẹ̀ àdàlú àjáṣẹ̀ onídàbà ti jẹ wọn lè fi wọn lè àjáṣẹ̀ pé ìwọ náà ń bàtà àwọn ọmọdé ọ̀nà bàbá àti bàbá àti bàbá lọ́wọ́ ọ̀nà ọ̀gbẹ́ àdáàbò tó náà sọ́ni bí wọ́n ti jẹ sábẹ́ tí wọ́n dúró bá abẹ́ mi jì abẹ́ mi mọ́ ní ìṣe èèyàn a máa ń lò ó nígbà tó bá ṣe àǹfààní ní ó ṣe gbogbo bàbá àwọn pariwo ní ìlú tẹ́lẹ̀ ọjọ́ tó lọ àgbà ní ìgbà tó lórí ìlú tẹ́lẹ̀ ìgbà tó lọ ẹgbẹ́ tó lọ àlùkò tẹ́lẹ̀ àtúndé nínú àyàbá ọ̀gá ní ìwà àyà sábà ń sọ̀rọ̀ abẹ́fàwọ̀ nígbà kásọ̀rọ̀ àwọn abẹ́fà abẹ́yẹ olóbi abẹ́fẹ́ tó àìsó àti ẹgbẹ́ àwọn oníṣíṣẹ́ òṣèré ẹ̀rùn ní kàkó tẹ̀lé alùpùpù àti lẹ́yìn ìtumù àdá àbáwọlá ní wáhì kìí ṣe lẹ́kùn kan náà tó mú bí àwọn ọ̀rọ̀ àwọn àbá àwa ni wọ́n ti lọ náà wọ́n fi ìlànà kan gbé bá gbogbo oníṣẹ́ àwọn dáàbì sílẹ̀ lọ nígbà tó dáàbì sílẹ̀ kalẹ̀ nítorí ọ̀rọ̀ táwọn oníṣẹ́ náà lọ nínú ọ̀rọ̀ nínú ìjà táwọn ìjọba tó lu amíkà tẹ̀sí wọlé nígbà tó tẹ̀sí àtòwò léyà òun ni gbogbo èèyàn fẹ́ràn ọba tí amẹ́bí náà lọ sí ẹrẹ léyà tẹ̀sí wọlé pa dáàbì rí ìgbésẹ̀ ọ̀rọ̀ ìgbàlódé nítorí ọ̀rọ̀ ìgbàlódé níbi tó pẹ́ ìbàjẹ́ ẹ̀sọ́ sálárí gbogbo nígbà bàbá ní irú ìdájọ́ tí wọ́n ti mú dá àbọ̀ ní ọ̀rùn ọmọ ìgbẹ́gbẹ́ àkùnrin ìṣòro aláwọ̀ ìjọba ní ìpò àbúrà onígbà ní ìjẹ ilé ẹ̀sìn ẹ̀sìn sí ẹ̀ẹ́sì ájúù yányá ọ̀bá kò yájú ìrùkọ́ rí o ọ̀bá kò yájú ìrùkọ́ ájú òkú bá o má jẹ́ ó jẹ́ ìní àyè ní òkèjà ní ìjẹ máa rí ìtòsí bèrè bèrè rẹ̀ náà ẹgbẹ́ náà wọn sábà fún lọ́rọ̀ rẹ̀ àdúgbò sábà tún bọ̀ ọ̀sán àbá mẹ́ta ní mẹ́ta rẹ̀ bí wọ́n ti dà kẹ́kọ̀ọ́ bá múrú ẹ̀ níṣẹ́ mẹ́ta kí ni má ti ẹ̀ bá gbá àdúgbò lébi tó ọmọ ẹ̀ máa gbé lébi tó ọ̀rọ̀ ọmọ ẹ̀ ní ìjọba pẹ̀lú ẹ̀ nítorí tó ń bá tẹ̀lé oníbíbá mi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìgbòkè ìgbà àti ìjọba ìjọba pọ̀ àmọ́ ìjọba ó lè wá lẹ́gbẹ̀ẹ́ tó wá rẹ̀ ń gbé ìwọ́n bá lè lọ lè lẹ́gbẹ̀ẹ́ lọ rẹ̀ ń gbé ní ọ̀nà rẹ̀ yáàbẹ̀ ẹgbẹ́ tó lè rí ilẹ̀ ìdáàbò kò ní bí àtàkì ilé ilé kò máa tó ìlànà ilé kò máa tó ìlànà ilé kò ń gbélé náà ni wọ́n ní bíbí àmì ìjẹ ẹ̀kọ́ ọ̀la sílẹ̀ tó ní tó kọ̀ pẹ̀lú lẹ́yìn kó ọ̀la ń àrùn ìṣòro ẹ̀ oko bẹ́ẹ̀ wọ́n ní ẹni máa ń gbà pé pé òun náà rẹ́ bí àti bẹ́ẹ̀ tún mẹ́ta. sọ wọn ní náà òun ti lẹ́nu ìgbàgbà náà kódò ní bí àti ilẹ̀ lẹ́yìn náà ló bẹ́ àti lẹ́yìn ẹgbẹ́ náà lè lè gan aláwàdì wọn kàkà tó lùkù láàbẹ̀ rẹ̀ bí àwọn àgbẹ̀ fà ilé ìtọ́ra bóyá ọ̀rọ̀ lọ́jọ́ ní ilé ìgbà bá المبتدا بنيت على درجة واحدة هذا الله سبحانه وتعالى يمنع الفرد الذي يقدم أن يزيدني إياكم علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وجزاء من كل ما فجد يعقل المبتدا àdúgbò àtiwájú ìṣẹ̀lẹ̀ òní díẹ̀ káàkiri láyé sáré bára máa tọ́ láwọn àṣìṣe àmọ́tàbó ti di ìsọ̀rọ̀ ẹ̀jẹ̀ kára máa ní àwọn ọjọ́ mẹ́wàá nínú oṣù òṣìṣà oṣù tó bẹ̀rẹ̀ láti ọ̀la òṣìṣà ìlà ọjọ́ ìlú twenty nine ni wọ́n sọ ọjọ́ ìlú ayé ìlú ni wọ́n bẹ̀rẹ̀ nínú ọgọ́rùn-ún jù láti ìlú ni wọ́n bá ní نبى محمد صلى الله عليه وسلم وما من ايام العمل الصالح فيهما خير وحب الى الله من هذه الايام ولكتاب الله تعالى في سلوك الله سبحانه وتعالى من ذلك قلت له وجل وغيره أو وجل العدل عام حالة يوم علي قال يا رسول الله هل ولا الجهاد في سبيل الله يا نبي تقول عن الجهاد في يوم الله هل ولا الجهاد في سبيل الله قل عن الجهاد kò bá wọn tó ní ojú mẹ́rin wá rẹ̀. ó ní nípa mọ́tò àtijọba rẹ̀ tó ṣe pé wọ́n lọ sọ nípa sí ìlú wọn báyìí ó jáde lọ́dún gbogbo lọ́dún ìyá ó gbówó jáde ó bẹ̀rẹ̀ ẹ̀lẹ̀ ó fi dúkìá rẹ̀ wọn lọ sí yẹn jẹ̀ sí dáàbò kan ṣe. àmọ́ gbàgbá padà dé nǹkan tó tẹ̀lé mọ̀ nínú méjèèjì. sọ àwọn tó máa fẹ́ gbé kalẹ́ bẹ̀rẹ̀ sí ilé òní kí ni àṣírí náà bá wo iṣẹ́ àlùfẹ́ lágbára nínú àtúntà kájọ́pọ̀ ìlàwọ̀ tuntun a kájọ́pọ̀ pàtàkì lọ àti bí ìmọ̀sánwó àpọ̀lọ́ àpọ̀lọ́ àpọ̀lọ́ láàrín àti ìlọ́wọ́ àpọ̀lọ́ àpọ̀lọ́ láìpẹ́ التكبير والتهليل والتحليل الضرب لا اله الا الله اذا الحمد لله هذا من قول او الجن من جن في ايام العيد ان الله سبحانه وتعالى سوره سوره الرحمن وصلى الله وسلم على رسول محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك جزاكم الله خيرا على رأسك على رأسي يمكن فرد من أكبر المرض من أولا ولو فرد بكبر المسؤول فرد nígbà àwọn agbára ìlú agbára tí ó jẹ́ kí ìjà lọ́wọ́ àwọn agbára tí ìgbà tó ń sùn àwọn ìlú tó ń lọ bá àwọn agbára ìṣẹ̀lẹ̀ bíi alágbára sí wọ́n ti ń jọba ìjà tó dé ìlú láti ní àwọn agbára tó ń lọ àwọn ìlú tó wàá pàdé lè dé kí ìlú ọ̀rọ̀ àti ìlú ìjọba ìjọba ìjọba ìjọba tó ń fi ẹ̀yọ̀ kan ìdílé ìdílé ọ̀rọ̀ àti ìgbà tó ń gbà

Àwọn ìbálòpọ̀ tí wọ́n tó ti ìbàlẹ̀ ní àpẹẹrẹ àpòta àbáwọ̀ tó bá àpòta ìbàlẹ̀ adadin Qur'an adadin su hanya aiki da ba da ta yau yau da kuma da ta yau a makon da a awon ta su da rikicin rome nítorí da kuma bí ọ̀rọ̀ da rikicin rome pé àwọn bíbí àtàrí tó wọ́n bíbí àmọ́yìn àwọn náà wọ́n ń gbọ́wọ́ rẹ̀ wá èyí tó bá wà ní bíbí àtàrí náà wọ́n ti ṣe ìbára kọ̀ọ̀kan ìgbéga ọ̀rọ̀ àlùkò ọ̀rọ̀ tó rẹ̀. torí abájọ wá ní gbìyànjú lórí ẹ̀kú òun náà ti ń gbàgbà tó ní pẹ̀lú lórí ọ̀pá. náà àmùsábàkọ̀ kí ni tó fẹ́ lábẹ́ ìdílé ẹ̀yìn rẹ̀ ha èmi náà ní èmi náà ha ẹ̀jẹ̀ ká lé ìṣẹ̀lẹ̀ sí ìdíje. kò wá ṣe ìdíje yẹn gẹ́gẹ́ bí tábẹ̀. ẹ̀mí tábẹ̀ ti lẹ́nu pé èmi abẹ́wò pé a ah, mo gbọ́dọ̀ ìyẹn pé kí ní ìṣẹ́ gbogbo ọjọ́ wá béèrè lọ́wọ́ mi kí má lè tí wọ́n gbàgbé ẹ̀yin náà tó lọ sá eré rẹ̀ nígbà tí bá jọ ń sáré bá máa gbàgbé kí ni nǹkan tá à ń dọ́gbọ́n rí dé ìmọ́lẹ̀ tí là ń dé mọ́lẹ̀ ọmọ wa tó ń gbé sí ọ̀rọ̀ ìdámọ́kọ́ rẹ̀ níwà ọ̀rọ̀ táwọn ilé ìṣe ìṣàkọ́kọ́ àti ní àwọn àkọọ́lẹ̀ ẹ̀kọ́ tó ti wá sí ọ̀rọ̀ ìṣe wa àgbàrá àwọn àmọ́ nínú ọ̀rọ̀ àmọ́ nínú ọ̀rọ̀ ẹ̀sìn wa àti wọ́n bí àwọn afá iṣẹ́ tó sáré ìgbéyẹ̀wá àmì àgbà àwọn ẹ̀yà ṣé kí n láti kọ́ ìlú ìjọba àwọn àpapọ̀ náà wọ́n ti wọ́n ti ọ̀rọ̀ nípa lọ́wọ́ ìwé ìjọba ti pé ó dà ìdáhùn tó lẹ́jọ́ ẹ̀kọ́ àti ti pàǹtì tó táwọn ọ̀dọ́ ti lè gbowó rẹ̀ ṣé kò ní ọkọ́ ìlú ti méjì táǹpẹ̀ ní tẹ̀tẹ̀ wọ́n tún ti kó ti èsì lẹ́bùn yẹn ṣùgbọ́n àwọn olùfẹ́ mú àwọn náà máa mú pé sẹ́yìn bá ti dáhùn tó lé lọ àwọn náà dáhùn lọ wá ìlú náà ẹ̀wúrẹ́ àgbègbè ọ̀rọ̀ nígbà táwọn ìfẹ́ jáde pé wàhálà máa táwọn ìfẹ́ tẹ̀lé aláìsàn yìí kò mọ tó rárá bàbá máa ń tó láti mọ lọ́jọ́ ta o abọ́tò ní kókó lẹ́nu àwọn ọ̀nà onáta ní wàhálà fún ní bàbá àti ẹmọ sọ̀rọ̀ nínú ẹmọ sọ̀rọ̀ nínú ọdún bá ti rẹ ṣùgbọ́n mọ mọ mọ tí ó tàbí àbí ìbò báyìí ṣùgbọ́n náà kí làwọn ń lọ fún yìí àyíkọ́ ti fi ìyẹn rí rẹ̀ tòun tó bá ti kẹ́ ló bá ti kẹ́ ti fún àwọn ọmọdé náà àwọn náà wá padà sí ti nǹkan tó bá lò fẹ́ iná tètè lọ́jà sí ní ìlú ẹ̀mọ́ èèyàn ìfọ́ àràbà èyí ìgbà lọ́pọ̀ mọ́ àtàlà àtàlà ẹlẹ́sìn wọ́n ní bàbá ń pè lọ àwọn tó bá ń ṣe ìmá àwọn ní kí ìlú wáyé lọ́dọ̀ wọn wá ní tí wọ́n bá fẹ́ rúkú àbí wọ́n fẹ́ rúkú àbí wọ́n fẹ́ Allahu Akbar tíwájú gbogbo Allahu Akbar àdúgbàgbé ìrọ̀lẹ́ bẹ́ẹ̀ mọ́sálà ìfẹ́ ìkàbí lọ́yọ̀ wọ́n ṣe mọ́sálà àtàkàtà ilẹ̀ ìrọ̀lẹ́ àwọn alimọ́mù náà ni alẹ́yàtọ̀lọ́wọ́ nínú ìdúrà àwọn alùpùpù ṣáàtì mọ́sálà ó lè fún wọn parí àbáwọn afáàmù lè lọ́wọ́ bẹ́ẹ̀ nínú ẹ̀ka tó wá sí ánàmì lọ pé ìdájì máa ṣé ń ti tó ìwò òwò kó wá máa ti dání àti mọ̀lúbù àti ìwò àti ìwò àwọn àgbà ìgbésà ọ̀pọ̀ wọn ni àwọn ọ̀pọ̀ ni wẹ́ẹ́ òun gbọ́dọ̀ lọ́jọ́ ìlànà ìgbọ́ ọ̀làwà bá ń gba ẹni tí ẹ̀sìn wa lójú náà a kàn fi tó ènìyàn kọ̀ǹtró àwọn ènìyàn wá ní wọn gbà wọn ara àwọn ọmọ ìlú ajá àwọn ní à ẹgbẹ́ ìlú ìgbà tó ń sọ̀rọ̀ ẹgbọ́ tèmi àtàlà tó rẹ̀ tèmi àtẹ̀lẹ́ àwọn akọ̀ọ́lẹ̀ tó wọ́n orí ìjọba yẹn ní àwọn wọ́n ti wọ́n lọ sí ìlànà àwọn ọmọdé àwọn ọmọdé àyà rẹ̀ kàrà di àwọn ọmọdé yẹ kó tètè ìbẹ̀rẹ̀ àwọn ọmọdé àwọn àdó ìgbà tí wọ́n ti wà lọ àbọ̀kù jẹ́rì ìdókì ìjẹ́rì. Tẹ́lẹ̀ tí yóò wá pẹ́ yẹn ẹni tí a mọ̀ pé àwọn tó ń pè ní bíbá àwọn ọmọdé ẹ̀ tó máa ń bì ó ní ẹ máa ń bí ẹni tí ò bá lọ sí òkè nígbà tẹ̀lé ní ẹ̀lú báyìí wọ́n bẹ̀rẹ̀ wọ́n dàgbà rẹ̀ tẹ̀lá òṣìṣẹ́ náà jọ máa ń bèèrè wọ́n àti bí àlà àgbà wọ́n àti ìjọba láwọn ẹ̀dùn ayẹ́kọ̀ọ́. ó fi ibi wọn tàlẹ́ tó gbá ah, báwo lẹ́yìn wọn sí ìwà ẹ̀. wọ́n ti yí ìgbé ọmọ wa báyìí nìkan ó ní súnà kò lè lẹ́yìn. tó ń jẹ́ tó ń jẹ́ dàbí fún ìjọba sí ní ọ̀rìnkè ìjọba àmọ́ ọ̀sẹ̀ tó sì láàbù wà lórí rẹ̀ kìí ṣe táwọn àti ìfọ̀ máa wò lórí ọwọ́ ẹni tó wá ju àwọn ọmọ náà lọ àmà ojúkò ìjẹsẹ̀ mo ní bí àti ìyáfà yà bí àpẹẹrẹ lórí rẹ̀ máa ha kàrà yà fà àdú àgbàkàrà mọ̀kàtà sílá àgbàkàrà mọ̀kàtà sílá ìbáwọn nǹkan àti ìdílé níbi kan náà wà lórí ìbáraẹni náà ìjọba ìjọba àwọn akọ́jọ́ ìgbéyàwó àwọn tó bá dá àwọn ọmọ àbáńdé ìbáyé owó tó lọ sí àwọn ẹ̀rẹ́ àwọn ẹgbẹ́ tó lọ́dọ̀ àwọn bàbá wọn pẹ̀lẹ́ ọlá ìnàkáwọn ìnàkáwọn òní ilé tó fẹ́ lọ́yọ̀ nígbà tó wà bẹ̀rẹ̀ tó bá ti ké lọ níbi ìwọ̀n bá àwọn tó lórí wa àwọn àti àti àwọn tó tó tẹ̀lé pé bàbá ti fi àdúrà wọn fún ìlà àbúrà wọn ni wọn ti rẹ̀ lórí sáfùrù nígbà tí wọn ti rẹ̀ lórí sáfùrù ni ثم تقول ثم تقول الذي يصير عليه ورسوله فقولوا وأعلن شهادة الإمام فأنزل فإن الله فتعليم صحيح الملائكة قلت له من تقدم منه يجب أن نتعلم اختلاف الشيطان بين الجنود Nígbà nígbà àti ẹ̀ka ti lérí àti àwọn àlàyé wọ́n tó rí ẹ̀jẹ̀ tó bá ti fi ìlú ọmọ ìlú ọmọ ìlú. Sọ́ọ́dù wá fún wa ní ilé وإذا قال من المسؤول عليه ولا الضالين ثم ولا الضالين يقول لك àmì ẹ̀yìn ẹ̀sọ́ ọ̀rẹ́ ìlàwọ̀ yóò wá sí náà kó èyí ìlú ta bá tún gẹ́gẹ́ tẹ́ẹ̀fẹ́ àmì ìpàkọ́ gẹ́gẹ́ ní ìmọ̀lúwà alẹ́ yìí tó káàkiri wá náà bàbá ìfojú ìgbésọ̀ wọlé tó wá lọ sí ìgbésọ̀ wọlé ṣe é kí ọ̀rọ̀ wọ́n sì yẹn fún adé fún pé adúgbò bí ọ̀nà àtọ̀ ìwọ́n náà yà máa ṣe wọ́n sì gbé sàárè ìjẹ̀lì tó wọ́n tó bá kí ní ẹ̀dú wá padà wálé jù ẹ̀sìn mọ́ ọ̀rọ̀ a máa dúpẹ́ lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala kódà ètò lọ́wọ́ gbẹ̀yìn báyìí ojú ti là kódà àwọn àbáyẹ kó máa ṣe àwọn tó kù sẹ́yìn máa ṣe kí ọ̀bọ̀ dìbò àwọn àgbàlagbà gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ máa ṣe gbọ̀gbọ̀dí máa sọ wọ́n ṣe gbọ̀gbọ̀dí o ọ̀dọ́ ara mi ọmọ wọn. ẹ mi ò mọ ní bẹ́ẹ̀ tí wọ́n sọ. wọ́n ní àwọn ọmọ tó yẹ o kọ́ sọ lára ní àwọn wá bẹ́ẹ̀ ṣe ṣe ṣe ọ̀sán. a sọ fún mi pé káwọn sọ máa fi ojú ìlànà. ara yóò fi mi pọ̀ ó lè jẹ́ lóṣù àtàwọn tó kàn àwọn tó bóòlù bí àwọn oníjà mẹ́rin ní àwọn ọgbọ́n sábà àwọn yóò jẹ́ gbádùn rẹ̀ ìṣòro tó wá ń pèsè ní àkàrà lọ́rọ̀ lọ́rọ̀ lọ́rọ̀ lọ́rọ̀ lọ́rọ̀. Ẹ̀rọ lókè lè fi kí ló dé ní ìdájọ́ ìyá yìí tí ó ti àwọn ìṣòro ìtàkùn tó ṣe pé ní ilé náà wà ní sílẹ̀ ní ìyá yìí. Ọ̀sẹ̀ yìí táwọn tó wà ní sílẹ̀ kí ni ìdájọ́ wíkẹ́ndì ọ̀rọ̀ tó wà ní sílẹ̀ ní ìlú. Wọ́n ìlànà ìjẹ́kọ̀ọ́ so ètò ní ọjọ́ ìrìn àjò tí wọ́n ti ti á abẹ́lé ìgbàlẹ́gbẹ̀rẹ̀ abẹ́lé ìṣàkóso ọjọ́ báyìí lẹ́yìn báyìí ọjọ́ ilé ìjábà lọ́wọ́lọ́wọ́ ọjọ́ ilé ìjábà lọ́wọ́lọ́wọ́ èyí náà yá àwọn agbègbè ìjọ táwọn ń kó àtàdá rẹ̀ lórí ọ̀rọ̀ ní ìhàbí òṣèlú ìhàbí. àwọn ilé ìlànà tá a kàn gbé kalẹ̀ láti lè máa ṣe dáhùn ọ̀dọ̀ wá ní irú àwọn ilé ìgbà àwọn àwọn ọmọdé mọ̀tọ́ láyé olùwà sáàkì ní ìtàkùn fẹ́ńtò láti lè ṣe dàwà àwọn àbá wa lórí ìlànà kàlá mi wà sáàkì dàwà tàwùkì ìlú tó àwọn tàwùkì ìlú tó gbọdọ̀ jẹ́ pé àwọn ní ìtàkùn lórí ìlú gẹ́lẹ́ lábọ́n lọ́wọ́ sọ̀rọ̀ lọ́wọ́ fi gbọ́ ṣe àwọn táìmù àti bí ìgbà tó gbọ́ láwùjọ ọmọ ṣe dáwà nìkan lábọ́n lọ́wọ́ ṣe dáwà abáàlè ní ìtòbí ìrẹ̀lẹ̀ agbẹ̀mẹ̀tògbòrò ọ̀sáwà sí ìlà ní ìlú tí ó wọ ìgbà àgbègbè òbí táwọn ọgbẹ́ nígbà bá lórí òṣìlò máì agbọ̀rọ̀ tó máì tí ẹni ọgbọ́n ní dáwà dáwà ní ìbádà ayé ọ̀pọ̀ lẹ́tọ̀ lábẹ́ ṣe ó ní ìbádà a máa wá fún sí ìdìbò yẹn sí ìyẹn kọ́ ní ìbádà tó kò wọnú bíbà ìyẹn ti tó wà ní abẹ́ ìwọ̀sáàbí ọjà níta kọ̀lọ̀kọ̀ tí wọ́n náà tó kéde àti báwọn ọmọ máa gbé àwọn ọmọ parí ìlú kan àti ìlú kan ẹja ní ìlú. Ẹni sọ nǹkan ní ẹni ọ̀dọ́ ti á ti dáwà sí lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ tó ṣe. Bọ̀dú wá sí ìta ní ipò ní ìjọba ní ti adúgbò wáyé àti àwọn ìlú àwọn ìjà àwọn ìlú ilé ìlú àwọn àlùfáà ń jọba àmọ́ká ti wà fọ́ra wa àwọn olùjọba ìdábàjá wa ọjọba ìdábàjá lọ wa ọjọba ìdábàjá yóò lè láti fi àmúgbọ́n ti bàa wa láti fi ìlú ìlú ọ̀la àwọn ọ̀la ọ̀la ọ̀la. Oní ilé yìí wá bẹ̀rẹ̀ sí wọ ọ̀dà ọ̀gá, ilé àkóso àwọn ọ̀dọ́ ìṣòwò náà fún ìpàdé kí a máa ṣe gbogbo ní ìbàjẹ́ ìyẹn wọn ṣiṣẹ́ títà yẹn gbogbo àwọn títà yẹn lọ wọ́n bọ́ọ̀lù pé bẹ́ẹ̀ làwọn náà ti gbà lọ́wọ́ lọ́wọ́ àánú bọ́ọ̀lù pé tó bá wọn. ìjọba ti àpòtù wa gbà pé ìṣẹ́ láwọn èlò náà lọ́wọ́ lóko lẹ́yìn tó bá rẹ̀ nínú náà dàbí tó ní lọ́jọ́ jọ́ ìlànà tó wá mo má jẹ́ lọ́jọ́ di olùdókè wọn wọn máa fẹ́ jọ́ ìlànà tó lọ́jọ́ mọ́ lé àwọn náà lọ pé tó lẹ́yìn náà máa jọ́ ìlú ẹ̀yìn òjò wa ti ilẹ̀ fún àti láti ọ̀nà fún ìṣẹ̀ tọmọlọba kọlọ tó tẹ́lẹ̀ tọba ní nọ́mbà ìtọmọ ìṣòro tọmọ àwọn ọjọ́ tọmọ tẹ́lẹ̀ àwọn lọba káwọn tẹ́lẹ̀ tọba ìtọba lẹ́nu káwọn méjì táwọn oníbàjẹ́ náà láwọn ọlọ́run ṣe òun náà kàrà ló ta ló ní ẹ̀mẹ́tẹ̀lẹ́ náà èdè ó wá kó àkóso làwọn títà ìgbà wọn ń lò ẹ bá ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ sọ ní sẹ́yìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ sọ wọn lẹ́tún lọ́dọ̀ ẹ̀ ẹ̀tún wọn bí ìdájí ẹtún wọn fi fẹ́ fi ṣe lákàtà lọ́wọ́ ẹtún fi ṣe lókàn sílẹ̀. Ṣẹ̀dá ọ̀sẹ̀ yẹn kò dọ́kun láwo pé á ah, ó dá ìdájọ́ ilé ìgbìmọ̀ náà. Ṣé

جزاكم الله خير